إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 السلام عليكم ورحمة الله وبركاته أرمكم الله أبا الله أبا تي أسواني مسلمي ẹni tí yóò máa rí ojú ọ̀nà àwọn sálàfù ẹni tí yóò máa wáyìí máa nípa ojú ọ̀nà àwọn sálàm tí ó sì máa gbìyànjú lẹ́yìn tí ìmọ̀ náà bá ti ń hàn sí nípa wípé eléyìí báyìí ni a ọ̀nà tí àwọn sálàm tó gbà láti fi lọ́wọ́ bá tó bá ti nímọ̀ nípa àwọn ọ̀nà náà yóò máa gbìyànjú láti máa tẹ̀lé ilé báyìí náà ló fàá tó gbé ẹnì kọ̀ọ̀kan dìde ní ayé ń kálukú wa láti kójọ papọ̀ sí àdúgbò agáka ní ìrọ̀lẹ́ òní láti tún wá wádìí àti láti tún wá mọ̀ nípa ẹ̀sìn wa ilé tó rẹ́ pé orí ńlá gidi ni tọ́lọ̀wọ́n bá lékẹ́ lábá sí ẹ̀lẹ́ ni tí yóò ma wáyé ma nípa ẹ̀sìn rẹ̀ káàkiri láti lè bá ma kí lọ́lọ́wọ́n bá fẹ́ kí lọ́lọ́wọ́n bá fẹ́ láti sí lọ́wọ́n bá àìlẹ́bà sí ọ̀rọ̀ lórí ma àmàdájú lórí yaqin lórí àmàdájú so ilé báyìí orí ńláńlá ní kọ́lọ̀mọba ní kẹlákó sí ìyàn bẹ́ẹ̀ adúpẹ́ fọ́lọ́mọba lórí orí tọ́lọ̀mọba ṣe fún wa yìí bákan náà ìjókòó tá a wà yìí yóò tún máa jẹ́ ìjókòó pé a ń ṣe ìrántí ọlọ́mọba torí pé àwọn majalisu báyìí àwọn ìjókòó báyìí majalisu zikr àwọn àjòkó rántí ọlọ́run ni gbogbo ìjòkó tí yẹn bá wà tó bá jẹ́ pé nǹkan tó kó yẹn papọ̀ níbi ìjòkó ni òun náà ni láti máa sọ fúnra wa nípa ọ̀rọ̀ ọlọ́run ọba láti máa rárá wa létí láti máa sàlàyé fún wa nípa nǹkan tí ọlọ́run ọba lékẹ́ ọlá tó ti torí ẹ̀dá wa zikiru là ń ṣe yẹn ìrántí ọlọ́run ọba là ń ṣe yẹn eléyìí báyìí ẹ̀san tó dẹ̀ wá ń bẹ ẹ̀san tó lágbára gan ni ẹ̀san tó pọ̀ ni tó rí tó bá díẹ̀ gbìdẹ̀ kìyàmà tọ́lọ́wọ́ bá lè kẹ́lá bá fi irú ẹ̀san tí ń bẹ́ ń bi ìmá jòkó sí àwọn àyè rántí ọlọ́wọ́ bá báyìí tọ́lọ́wọ́ bá fi àwọn ẹ̀san tí ń bẹ́ ń ọlọ́run tí bá ni tí bá ti mọ̀ pé bí ó ṣe rí ní yìí ni ìbádẹ̀ já sí lò lórí wípé mo ń lọ sí àwọn ìjòkó rántí ọlọ́run ba àwọn ìjòkó tí wọ́n ti ń sàlàyé ẹ̀sìn ọlọ́run ba báyìí tí lè báyìí ẹ̀san tó pọ̀ ni ìjòkó wa kò ń ṣe lásán kò dẹ̀ nílọ lásán bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ba táníyàn wa bá ti dá lórí wa àti nítorí àti wá sí ìbáadà òun náà láti torí ẹ̀jòkó atọ́rọ alékún ìkẹ́ ọlọ́wọ́ bá àtúrà jẹ́ tán ọlọ́wọ́ bá fún anábi sallallahu alaihi wasallam àti àwọn aráalé anábi sallallahu alaihi wasallam àti àwọn sahaba anábi sallallahu alaihi wasallam àti gbogbo olùrí ojú ọ̀nà anábi sallallahu alaihi wasallam títí lè ọjọ́ gbẹ̀dà qiyama ya ikhwanana eléyìí gbé ẹ̀wò láàrin ara wa òun náà ni ọ̀rọ̀ kan tó yẹ́ sí pé àwọn èèyàn ṣe àṣìgbọ́ rẹ̀ láwùjọ tá wà yìí àwọn èèyàn ò gbàgbọ́yé ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bó ṣe yẹ kán gbàgbọ́yé rẹ̀ àwọn èèyàn sáyìmọ̀ kan nípa àlámàrí náà òun náà ni as àwọn èèyàn máa kankan pè bẹ́ẹ̀ tó bá jẹ́ sí pé àwùjọ yìí tó bá jẹ́ sí pé a bá mọ̀ nǹkan tán pè ní sàlàfíyà ni gbogbo sẹ̀mí ayé wa pátápátá àbá ti jẹ́ kó jáde kú lábẹ́ sàlàfíyà yìí ètò sẹ̀mí ayé ẹni kọ̀ọ̀kan wa àbá ti jẹ́ kó jáde kú nínú sàlàfíyà tó bá yẹ pa bá gbàgbọ́ yìí ẹni tàbá ma nǹkan tán pè ní sàlàfíyà ètò ìdarí mẹ́lẹ́bí wa àbá gbé sórí àgbọ́yé sàlàfíyà yìí ètò ìdarí àdúgbò wa àbá gbé sórí àgbọ́yé sàlàfíyà yìí ètò ìdarí ìlú wa àbá gbé sórí àgbọ́yé sàlàfíyà yìí ètò ìdarí orílẹ̀-èdè wa ètò ìdarí àgbáyé àbá ma darí ẹ̀ pẹ̀lú sàlàfíyà tó bá yẹ pé abágbàgbọ́ yìí nǹkan tẹ́ǹpẹ̀ ní sàlàfíyà ni tàbá wá ṣe báyìí ni ọlọ́run bá alékẹ́ ọlọ́run bá dẹ̀ máa sọ barokat kalẹ̀ léwa lórí láti sámà ọ̀rọ̀ wa bá máa lójútù ìgbésí ayé wa kò bá máa yí ọlọ́run bá nú tó bá yẹ pé àbárin lójú ọ̀nà sàlàfíyà yìí àmọ́mọ̀ ẹ̀dẹ́ ènìyàn kàmá yaqulu al-arab ẹgbẹ́ bá wọn lọ́rọ̀ sí máa ń sọ al-insanu aduwwu ma jahila ọmọ ẹ̀dẹ́ ènìyàn in tí ó bá ti ma ọ̀tá ní òmù in tí yàn bá ti ma nípa rẹ̀ ọ̀tá lè yàn ma bárùn kan ṣe onígbàtí ẹ̀ bá tó gbàgbọ́ yé pé nǹkan yẹn àǹfààní bẹ́ẹ̀bẹ̀ fún yàn orí bẹ́ẹ̀bẹ̀ fún yàn kíyàn tó ṣe kí ni o kíyàn tó kọbi ara sí nǹkan náà so a ìgbàgbọ́ yẹ sàlàfíyà olófà ló fi jẹ́ sí pé ìgbésí ayé wa lápapọ̀ ìgbésí ayé wa ní ẹyọ kọ̀ọ̀kan lẹ́ni kọ̀ọ̀kan kò fi lójútù tí ó lé báyìí o ní kata fẹ́ tàmẹ́lẹ̀ sí wọ́n ni haqiqatu as-salafiyya eléyìí báyìí àkórí ọ̀rọ̀ yìí lọ́dọ̀ àwọn onílárúbáwá olóńpè ní tarkibun ìbọ̀fí tarkibun ìbọ̀fí yìí òun náà ni ọ̀rọ̀ tó jẹ́ sí pé a gbé ọ̀rọ̀ kan ẹlẹ́ẹ̀kejì òun ló fún wa ní ọ̀rọ̀ náà ọ̀rọ̀ kan ni tó yẹ́ sí pé ó wá látara kálímà méjì ta gbé gorí ara wọn gbólóhùn méjì ta gbé gorí ara wọn òun ló fún wa ní intervention pa rẹ̀ ilé náà ń pè ní terkibun idhafi òun náà ń pè ní mudhaf al-mudhaf wa al-mudhaf ilayhi ọ̀rọ̀ tí a ṣe àfitì rẹ̀ síbi ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òun ló wá fún wa lọ́rọ̀ ta sọ̀rọ̀ yìí ṣẹwárí àwọn àfá olùmọ̀ àwọn olùmọ̀ irú àwọn ọ̀rọ̀ tó bá rí báyìí tó bá fẹ́ yanjú ẹ̀ gẹ́gẹ́ bí ìlànà àwọn ẹlẹ́kọ̀ọ́ wọ́n wá yanjú ẹ̀ lábala pé kálímà kọ̀ọ̀kan kí nìkan tó túmọ̀ sí lẹ́yìn ẹ̀ wọ́n wá jẹ́ wá yanjú ẹ̀ min haisul jumla lábala wípé jumla yẹn gẹ́gẹ́ kí náà gbà lérò pẹ̀lú ẹ̀ so káwa náà wá rìn lójú ọ̀nà àwọn olùmọ̀yẹ pé kí náà pè ní alhakíkọ̀ kí náà pè ní hakíkọ̀ hakíkọ̀ kí náà pè bẹ́ ìtàn pè ní hakíkọ̀ òun náà ni waqi'ul amr bí nǹkan ṣe rí jẹ́ náà pè ní hakíkọ̀ waqi'ul amr bí nǹkan ṣe rí jẹ́ ṣe rí so ẹlẹ́ẹ̀kejì òun náà ni asàlàfíyà sàlàfíyà òun ni gbónáwọ̀ ẹlẹ́ẹ̀kejì tó wà ń bí ọ̀rọ̀ yìí kí náà ń pè ní sàlàfíyà sàlàfíyà nísbà ni ètí lárúbá ń pè ní nísbà òun náà ni orúkọ tó jẹ́ sí pé a ṣe àfi ti nǹkan síbẹ̀ ìta bá ti sí àbítí orúkọ tó bá ní pé ó túnmọ̀ sí pàtí àbítí nǹkan sí bí ó kọ́ ẹ so irú ẹni máa ń wá báyìí wọ́n ni sàlàfíyà sàlàfíyà yìí ìṣẹ́ àbítí àti àbítí nǹkan yìí sọ́dọ̀ àwọn sálàf nítorí àlọ́bí jẹ́ sí pé sàlàfíyà asàbítí rẹ̀ sọ́dọ̀ salaf ẹni tó bá wá rìn lójú ọ̀nà salafiyya yìí òun náà ń pè ní salafi salafiyun salafi òun náà lẹni tó bá rìn lójú ọ̀nà salafiyya ṣe bá ní sí ẹgẹ́ bó yẹ́ pé sùfíyà ó túmọ̀ sí ẹni tó bá rìn lójú ọ̀nà sùfí jahiliya orin lójú ọ̀nà orin ó túnmọ̀ sí ẹn tó bá ń rìn lójú ọ̀nà jahmubun sofwan tijaniya ó túnmọ̀ sí ẹni tó ń rìn lójú ọ̀nà ahmadu tijani àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ so lábíjọ pé nisba ni ìsí àfíti nǹkan sí ara orúkọ ẹ̀ sí ara orúkọ nǹkan náà ìtànpẹ̀ ní sàlàfíyà nìyà so ló fi jẹ́ sí pé a ń láti ma ìtumọ̀ sálàf gangan fún rẹ̀ òun ni ó fún wa ní àgbọ́yé sàlàfíyà wípé ojú ọ̀nà òun náà wọ́n ń pè lójú ọ̀nà sàlàfíyà nígbàtà bá ma àwọn tán pè ní sálàf òun láwàá ma Naam àwọn tí ń pè ní salaf nínú èdè nínú èdè lárúbáwá òun náà ni alfaradu a nǹkan tó ti kọjá lọ nǹkan tó sáájú tó ẹbá ìníṣì almutaqaddimu ẹni tó gbáwájú ẹni tó ti sáájú òun náà pè ní salaf ẹni tó sáájú tàbí nǹkan tó sáájú olóòfin jẹ́ sí pé náà Qur'anul Karim ọlọ́wọ́n bá alékẹ́lá ló gbólóhùn sálàfà sálàfà láàyè tọ́pọ̀ náà Qur'an gbogbo bí tọ́lọ́wọ́n bá alékẹ́lá dẹ̀ ti lò nǹkan tó túmọ̀ sí náà ni nǹkan tó ti kọjá nǹkan tó ti kọjá sẹ́yìn lọ́pọ̀lọpọ̀ ayé ọlọ́run ni illa ma qad salaf illa ma qad salaf tọ́nà ọba lẹ́gbẹ̀lá bá ń sàlàyé nípa pé àwọn nǹkan tí ẹ gbọ́dọ̀ ṣe àmọ́ síwájú kọ́nà ọba lẹ́gbẹ̀lá tó ṣe nǹkan ilé wọ̀ àwọn èèyàn ti ń ṣe tẹ́lẹ̀ ní asùrù jahiliya asùrù jahiliya lásìkò tí islamu ti ìdé àwọn èèyàn máa ń ṣe nǹkan yẹ ẹgẹ́ bí kíyàn fẹ́ ìyàwó bàbá ẹ̀ ẹgẹ́ bí kíyàn fẹ́ ìyàwó bàbá ẹ̀ àwọn lárúbá máa ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ síwájú kí islam tó dé ẹgẹ́ bí kí a máa jẹ rìbá kí a máa jẹ rìbá owó èlé kìí ṣe ibi owó nìkan ni rìbá ló máa ń wọ̀ ó tún máa ń wọ bí àwọn nǹkẹ́ míì náà yàtọ̀ fówó àmá ọ̀nà tó lè gbàyé wa ní ká pé owó èlé síra nìsì bet àríbá ọkọjá owó èlé nìkan síra nìsì rìbá máa wọ bí dúkìá náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ààyè yìí ọlọ́run bá alékẹ́lá ń sọ wípé tọ́lọ́run bá alékẹ́lá bá ti wá ń sàlàyé nígbàtí àyà ń sọ kalẹ̀ nípa ìsí àwọn nǹkẹ́ iléèwọ̀ nígbà tó jíjẹ́ sí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn èèyàn ń ṣe tẹ́lẹ̀ ọlọ́run bá alékẹ́lá wà máa ṣe léèwọ̀ ọlọ́run bá alékẹ́lá máa sọ wípé ẹnikẹ́ni nínú yín láti òní lọ́tà jíṣe nǹkan iléèwọ̀ ẹnikẹ́ni ò gbọ́dọ̀ débẹ̀ mọ́ ọlọ́run bá wà máa ní illa ma qad salaf

nínú àwọn nǹkan tá alẹ́ gbọ́dọ̀ ṣe mẹ́yìn òun làwọn ilé ìtẹ́ bá ti ṣe sẹ́yìn síwájú kófin tó sọ̀kalẹ̀ nítorí ẹnìkan wá wó tuntun ó ní sàlàfíyà sàlàfíyà tí wọ́n máa ń pariwo yẹn lára àwọn tí wọ́n sì àtìgbọ́ sàlàfíyà imma amdan wa imma jahlan àwọn èèyàn sàtìgbọ́ sàlàfíyà bóyá ní ti mímọ̀ nítorí wípé ó sábẹ̀ takwẹ̀sìn ọlọ́ọ̀ba torí pé ọ́n dábẹ̀ takọ́ bẹ́ gbógun tẹ̀sìn Ọlọ́run Ọba àwọn èèyàn ń tàtàrà ìkórìíra ẹ̀sìn Ọlọ́run Ọba wọ́n ń takò sàlàfíyà àwọn wọ̀nyí náà jẹ́ ní mùsùlùmí náà lápè wọn mùsùlùmí náà náà ń pèrà wọn qawmun min jildatina yatakallamuna bi alsinatina amma du'atun ala radiyallahu anhu ó ní àwọn táwọn wúyí qawmun min jildatina àwọn ìjọ kan ni wọ́n tó jẹ́ sí pé ara wa náà ni wọ́n kódà yatakallamuna bi alsinatina wọ́n máa sọ̀rọ̀ pẹ̀lú àwọn wa wọ́n máa sọ̀rọ̀ pẹ̀lú àwọn ṣẹ̀ríà àbíkí ni alsina sallallahu alaihi wasallam òun náà ni alkur'an àti hadith يتكلمون بألسنتنا أي يستدلون بالقرآن ويستدلون بالحديث وما كان القرآن وما كان حديث سبحان وما تصنف وما تصنع فانوها وان يقبعي فهما سلفيا وان يقبعي فهما سلفيا yatakallamuna bi alsinatina lárúbáwá ní ó ma fi sọ̀rọ̀ àbí kí ni èdè ànábì sallallahu alaihi wasallam so gbogbo eléyìí yatakallamuna bi alsinatina gbogbo eléyìí ìtumọ̀ tó kú sí lábẹ́ nìyẹn ṣùgbọ́n wọn táwọn wí du'atun ala adwabi jahannam olùpẹ̀pẹ̀ ni wọ́n tó wà lẹ́nu ọ̀nà ná inú lẹ́nu wọ́n pẹ̀pẹ̀ sí gbogbo ẹnikẹ́ni tó bá dá wọn lóhun pẹ̀pẹ̀ wọn wọ́n jù sínú náà ni sọ wọ́n wọ́n ma pariwo ní àà ah, sàlàfíyà sàlàfíyà sàlàfíyà tẹ gbé wáyìí gbogbo ayé bí tọ́lọ̀n ti lónú al-Qur'an àwọn àwọn igbó bí tọ́lọ̀n ti lo sàlàfíyà sàlàfíyà ní al-Qur'an tọ́lọ̀n ti lo sálàf sálàf ọ̀nà tí ó dá ní lọ́lọ́n lò sí àwọn ọ̀nà tí ó dá lọ́lọ́n bá lò sí jama'a nítorí wípé ètò fi sọ pọ́nà tí ó dá ní wípé àwọn sẹ́kẹ̀ tọ́lọ́wọ́ bá lè tẹ́lá condemn wípé òfin ọlọ́wọ́ bá ti sọ̀kalẹ̀ pé àwọn sẹ́wọ̀n yẹ má ṣe má àwọn sẹ́wọ̀n yẹ lọ́wọ́ bá lè kẹlá bá ń sọ wípé níbi àwọn sẹ́tọ́ níbi tọ́lọ́wọ́ bá lè kẹlá ti ń sọ̀rọ̀ nípa àwọn sẹ́wọ̀n yìí lọ́wọ́ bá lè kẹlá ti ń lo sálà sálà so a jẹ́ sí pé ọ̀nà tí ó dá ojú ọ̀nà tí ó ti ẹ̀dá gan lọ́nà sàlàfíyà yìí tó ní pọ́lọ́wọ́ bá fún ara rẹ̀ nígbà tí ń lo north koran o ń lo sí kí ní o àwọn nǹkan tó ti burú sẹ́yìn tọ́lọ̀ọ̀bọ̀ fẹ́ máa ilé báyìí ìtú ọ̀rọ̀ ọlọ́run ọba lọ́nà tí lọ́nà òdì ni ẹ kódà abẹ́ lè gbàgbọ́ wípé gbogbo àwọn illa ma qad salaf tọ́lọ́run ọba ń sọ nínú ayà yẹn ọlọ́run ọba àlékẹ́lá ń sa ni o fi ọlọ́run ọba ti ni ọlọ́wọ́ bá lékelá ń lo sálà níbi tọ́lọ́wọ́ bá lékelá ti gbàgbé tọ́lọ́wọ́ bá borí ẹ̀jì yẹn lórí nǹkan táwọn èèyàn ṣe tọ́ pé àyè nǹkan yẹn ọlọ́wọ́ bá lékelá ti sílé wọ́n tó tọ́ bẹ̀tọ́ ọlọ́wọ́ bá lékelá wá lo kálímà yí pé àwọn ilé ìṣẹ́ bá ti ṣe sẹ́yìn o kí ọlọ́wọ́ bá lóhun ṣe fún wọn lórí ẹ̀ òun sàmójúkú fún wọn wọ́n ti ṣe bá ò tí sọ̀kalẹ̀ láti nígbàtí òfin ọlọ́wọ́ bá wá sọ̀kalẹ̀ ọlọ́wọ́ bá wá nítọ̀ àwọn ilé ìtẹ́ ṣe sẹ́yìn o ọlọ́run bá àdékẹ́lá ní ẹ̀mọ́lẹ́wọ̀n bá sàmójúkú ẹ̀ fún yín so nígbà tó jẹ́ pé ibi iṣẹ́ tí ọlọ́run bá kọ̀ndẹ́ẹ̀mù lọ́lọ́run ti lo kẹ́rìmẹ̀ yẹn ló fi ní ajẹ́ sí pé sálàbù sálàbù gan ibi tọ́lọ̀ ti lòmí tí ò dáa ni àmọ́ tó wọn bá tó ronú dáadáa yóò rí pé kódà ìtọ́lọ̀ bá lẹ́gẹ̀lá ń jí kó yé wa pẹ̀lú gbóòrùn yẹn ni pé gbogbo tẹ́ bá ti ṣe sẹ́yìn láì dá yé o ọlọ́run bá lẹ́gẹ̀lá fojú ẹ̀ dìyí àmẹ́lẹ̀ tẹ́ bá ń ṣe lẹ́yìn rẹ̀ lẹ́yìn tó fi jì sọ̀kalẹ̀ lẹ́mọ̀ ṣe kíni lẹ́mọ̀ jìyà lé lórí ṣe rí pé ìtumọ̀ yẹ́ òtúmọ̀ sí pé nǹkan tí ó dáná pè ní sálà ìtọ́nà àbàlẹ́kẹ́lá ń sọ ní pé ìtọ́nà àbàlẹ́kẹ́lá ń sálà ilẹ̀ ni ìtẹ́yẹ̀ ti ṣe sẹ́yìn ìtẹ́yẹ̀ ti ṣe sẹ́yìn tí ó bá ní sí so nǹkan tí yẹ́ bẹ̀ ṣe sẹ́yìn òun náà láti kàyí síwájú kí ṣẹ̀ríà tó sọ̀kalẹ̀ ni bákan náà ìtẹ́bì mọ̀ yí pé ọ̀rọ̀ sàlàfíyà yìí ọ̀rọ̀ sàlàfíyà tá ń sàlàyé yìí ẹgẹ́ mú ìsàlàyé ni pé nǹkan tẹ́ ń pè ní sálàf òun náà ni nǹkan tó ṣe kẹ́ni nǹkan tó ti kọjá sẹ́yìn tọ́bá sọ pé tẹ́lá bá sọ pé sálàfà ìtumọ̀ ní kéjì nǹkan kọjá sẹ́yìn ìgbà míì ó lè wá bìbómìlàm wọ́n ní sálùfà ó in tán pè ní salaf àwọn tán pè bẹ́ẹ̀ òun náà ni àwọn tí wọ́n ti kọjá lọ sẹ́yìn àwọn tán ti kọjá lọ sẹ́yìn yìí a lè pín wọn sí méjì àwọn ẹni eré ń bẹ́nu wọn àwọn ẹni ibú náà ń bẹ́nu wọn nínú àwọn tó ti kọjá lọ sẹ́yìn àbí ẹ̀kọ́ ni àwọn tí ọlọ́wọ́n bá alékẹ́lá yọ́nú sí wọ́n bẹ́nu wọn tọ́lọ́wọ́n bá alékẹ́lá fẹ́ kọ́ sí wọ́n bẹ́nu àwọn tó ti kọjá àwọn tọ́lọ̀wọ́n bá lékẹ́lá bínú sí tọ́lọ̀wọ́n bá lékẹ́lá tẹ́ká yapa wọn wọ́n bẹ̀rẹ̀ àwọn tó ti kọjá sẹ́yìn tó ló fi jẹ́ pé tọ́bá sọ pé sálà nígbà míì táwọn àpá àbáfẹ́ tọ́bábẹ́ yíyan pátápátá wọ́n wà ní asálàfù sọ́ọ̀lìhù asálàfù asọ́ọ̀lìhù àwọn ẹni ìsáájú tí wọ́n jẹ́ nítorí pé a ní asálàfù tọ́ọ̀lìhù àwọn ẹni ìsáájú tán jẹ́ níbú ọlọ́wọ́n bá lékẹ́lẹ́ dẹ̀ sàlàyé àwọn náà nínú al-Qur'an bàtọ́lọ́wọ́n bá lékẹ́lẹ́ ń sọ nípa ìtọ́lọ́wọ́n bá lékẹ́lẹ́ ṣe fún àwọn ìjọ Ànábì Musa alayhi salatu wassalam àwọn tọ́lọ́wọ́n bá lékẹ́lẹ́ tí ó tẹ́rì ọlọ́wọ́n bá lékẹ́lẹ́ sàlàyé fún wa nínú suratu Zukhruf aya 56 ọlọ́wọ́ bá ní faja'alnahum salafan wa mathalan lil akhirin ọlọ́ ní àwọn ìjọ ànábì Musa àwọn tàà parun nínú wọn àwọn tàà tẹ̀rì sínú odò nínú wọn Fir'aun àtàwọn ìjọ rẹ̀ ọlọ́ ní faja'alnahum salafa wa fún àwọn tí ń bọ̀ lẹ́yìn wọn tó bá rí ojú ọ̀nà wọn pé àwọn wọ̀nyí lẹ́ ti sáájú yín lójú ọ̀nà yìí tẹ́yìn náà bá ń rí ojú ọ̀nà wọn irú ìyàtọ̀ náà bá fi jẹ wọ́n yóò fi jẹ yín tó pé sálàfù ni wọ́n àwọn sálàfù ti yín nìyẹn àwọn tó ti gbáwájú yín lójú ọ̀nà búlé lẹ́yìn báyìí bá pé irú ìyà tó tọ́ sí wọn in tí wọ́n jẹ níyà yẹn náà ni ó jẹ wọn náà torí pé sálàfù ẹ̀ nìyẹn ẹni tó bá wá yapa wọn irú ìyà tó lẹ́tọ̀ sí yẹn òun ò ní lẹ́tọ̀ sí torí pé yapa wọn so ó túnmọ̀ sí pé ní báyìí ẹ́rí pé àwọn ẹni gúlà wọn àti wọ́n lẹ́ni ìsáájú fún gbogbo ẹnikẹ́ni tí bá rin ojú ọ̀nà wọn tí bá ń tẹ̀lé wọn pé àwọn ẹni ìsáájú yìí lélẹ́yìn pẹ̀lú àyà yìí a jẹ́ sí pé tẹ́bá ní sálà ó lè jẹ́ ìyàbú mo sọ pé a ní asálàfù sọ́lìhù àti asálàfù pọ́lìhù àwọn tó ti kọjá lọ tó jẹ́ ní rere àtàwọn tó ti kọjá lọ tó jẹ́ ní ibú àmọ́ tí àwọn nígbà tó yẹ pé wọ́n ti mọ̀ páwà àwọn táwọn ń bá sọ̀rọ̀ àlàyé ti sáájú nípa wípé táwọn bá ń sọ̀rọ̀ nípa sálà táwọn sọ pé sálà sálà táwọn òfin tamyiz táwọn òfin sífà ìròyìn tí ó mú wọn tí ó sì àdáyẹrí wọn táwọn òfin sí orí ara orúkọ yìí ó ti yáwà táwọn ń bá sọ̀rọ̀ pé àwọn táwọn gbà lérò pẹ̀lú sálàfù àwọn ẹni rere ni àìbẹ́ẹ̀kọ́ ni nítorí ọlọ́pọ̀lọpọ̀ gbà wọn ní wùlẹ̀ mọ́ fi wọ́n ní ma fi wọ́n ní wọ́n ní pé asálàfù sọ́ọ̀lẹ̀ wọ́n ní fi sọ́ọ̀lẹ̀ sí tí ó kọ́ ti mọ̀ yí pé àwọn táwọn ń pè wá lọ sọ́dọ̀ wọn táwọn ní káṣe gíní táwọn ní káwà máa kọ́sì wọ̀nyí ẹni rẹ̀ ni wọ́n àbẹ́ni bú ẹni rẹ̀ ni wọ́n sẹ́rà nìsì tó nítorí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ wà ẹ̀rí kí wọ́n máa já orúkọ eré báyìí kú àmọ́ tábábẹ́ sàlàyé ń pa ń tán pè ní sálàfù gangan ó kó àwọn ẹni bú náà sínú sẹ́rà nìsì ẹgẹ́ bí ayàtàkà yìí náà àwọn náà ń pè ní salaf òun náà ni àwọn sọ̀hábà ridwanullahi alayhi àtàwọn at-tabi'un àwọn náà ń pè bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n kà fún wa fatwa sheikh abdulaziz bin abdullahi bin baz rahimahullahu ta'ala ìgbà tí wọ́n bí wọ́n léèrè pé kí ni haqiqatu salafiyya àwọn gan wọ́n pè ní sàlàfíyà gangan kí náà pè ní sàlàfíyà gangan bàtà bí Sheikh Bin Baz lè rí nípa alámàrí Sheikh Bin Baz wọ́n dáhùn nínú Majmu' al-Fatawa wọn pẹ̀lú ìdáhùn tí a fẹ́ kàsíwá létí náà wọ́n bí Sheikh Bin Baz lè rí ní page هل صحيح أن أن الحنابلة هم السلفيون فقط wọ́n ṣe ó correct ká sọ wípé àwọn hanabila àwọn tó ń tẹ̀lé mazhabu imam ahmad ibn hanbal rahimahullahu ta'ala wípé àwọn nìkan ni àwọn nìkan ni salafiyun àwọn nìkan wọ́n rìn lójú ọ̀nà salaf ni wọ́n rìn lójú ọ̀nà àwọn ẹni rẹ̀ ṣáájú táwọn nìkan náà rìn bẹ́ sí ọ̀rọ̀ yẹn só lálàáfíà ká sọ bẹ́ nítorí pé ọ̀rọ̀ yìí jẹ́ nǹkan tó ń dá wàhálà lẹ́ gan lórí pé àwọn kan ó nìyẹn nínú àwọn màzáhìbù ta ní àwọn tó jẹ́ sàlà àwọn tó tán rìn lójú ọ̀nà sàlàfíyà nínú àwọn màzáhìbù yìí òun náà ni àwọn hanabila sẹ́rọ àwọn malikiya yẹn àwọn shafi'iya yẹn àwọn hanafiya yẹn àwọn òrìn lójú ọ̀nà sàlàfíyà so àwọn hanabila nìkan ní rìn lójú ọ̀nà sàlàfíyà wọ́n bí ṣe ilé rẹ̀ pé ìjọ́rọ̀ yìí tó correct sọ́rọ̀ tó lálàáfíà ní ká sọ pé àwọn hanabila ní kanáàrin bẹ̀ wà máa hakíkọtù salafiyya sẹmẹ̀ pé tọ́pìkì tàbẹ́ discourse iná bí rẹ̀ wọ́n ni wà máa hakíkọtù salafiyya kí là ń pè ní salafiyya gẹ́gẹ́ ìmárin ojú ọ̀nà tazammut wọ́n ni halihiyya qarinatu tasaddudi wa tazammut kama yurawwiju al-ba'd wọ́n ni sí nǹkan tán pè ní sàlàfíyà ó ní mẹ́sìnlé kankan kama mẹ́sìnlé kankan kama pàwọ̀yàn kèfèrí kama kásá lè má àwọn nǹkan kankan tí ó yẹ àwọn nǹkan tí ó yẹ kéèyàn lè má tí sẹ̀ríà ò lè má kama lè má sí nǹkan tán pè ní sàlàfíyà nìyẹn wọ́n ni sí nǹkan tán pè bẹ́ẹ̀ nìyẹn so wọ́n ní rẹ́ bí àwọn èèyàn ká ṣe máa ń sọ táwọn èèyàn ká máa ń polongo ẹ̀ káàkiri pé ìdánkè ní sàlàfíyà òun náà làwọn tó bá ti lè kàkàkà mẹ́sìn tí bá ní sí sheikh wá ní laysa hadha al-qawl bí sahihi wọ́n ní ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tán sọ yìí ọ̀rọ̀ yẹn kò lálàáfíà kásọ́tà àwọn hanabila nìkan ni sàlàfíyà àwọn nìkan náà lójú ọ̀nà وإنما السلف الصالح هم الصحابة رضي الله عنهم ومن سلك سبيله من التابعين وأتباع التابعين من الحنفية والمالكية والشافعية والحنابلة وغيرهم ممن سار على الحق وتمسك بالكتاب العزيز وسنة, المطهرة في باب التوحيد وباب الأسماء والصفات وفي جميع أمور الدين نسأل الله أن يجعلنا منهم وأن يوفق جميع المسلمين حكومات وشعوبا في كل مكان للتمسك بكتابه العزيز وسنة رسوله الأمين وتحكيمهما والتحاكم إليهما والحذر من كل ما يخالفهما إنه ولي ذلك القادر عليه والله ولي التوفيق شيخ بن بازني ọ̀rọ̀ yí ká sọ pàwọn hanabila nìkan àwọn ni salafiyun ọ̀rọ̀ yíò lálàáfíà wọ́n ni wa innama salafu salih àwọn tá ń pè ní àwọn salafu salih humu sọ̀hábà onílà àwọn sọ̀hábà jama'a ta ní pè ní salafu salih àwọn sọ̀hábà àti ta ní o wọ́n ni radiyallahu anhu kọ́nà bá yọ́nà sí wọn wa man àti gbogbo ẹni tó bá ń rin ojú ọ̀nà wọn látorí àwọn tàbíìn àwọn tí wọ́n kéwú lọ́dọ̀ àwọn sọ̀hábà àwọn tí wọ́n kéwú lọ́dọ̀ àwọn sọ̀hábà tí wọ́n tẹ̀lé àwọn sọ̀hábà tí wọ́n bá nábì láyé àmọ́ tí wọ́n bá wọn sọ̀hábà láyé gbogbo ẹnikẹ́ni tí bá ń rin ojú ọ̀nà àwọn sọ̀hábà nù wọn àwọn tàlẹ̀pẹ̀ ní sálàfù ni ẹ bákanáà wà àtìbá ìtàbíìn àwọn tó tún tẹ̀lá wọn tó tẹ̀lá wọn sọ̀hábà minal hanafiya kò bá jẹ́ nínú àwọn hanafiya ni kò bá jẹ́ nínú àwọn tó ń tẹ̀lé mazhabu abi hanifa wal malikiya àtàwọn malikiya àwọn tí bá ń tẹ̀lé ojú àwọn tí bá ń tẹ̀lá wọn táa wínú àwọn malikiya àwọn yẹn náà wọ́n rìn lójú ọ̀nà salafiya ó túnmọ̀ sí kí àwọn hanafiya ààrẹ ni tí èsì tí èsì salafi náà nínú àwọn malikiya ó rọrùn kárẹni tí èdè sálàfí nù wọn nínú àwọn hanabila ó rọrùn kárẹni tí èdè sálàfí nù wọn nínú àwọn shafi'iyya ó rọrùn tí èdè nù wọn gbogbo ẹnikẹ́ni kò bá jẹ́ yu, kọ bá jẹ́ malikiyyu bá jẹ́ o kò tẹ̀lójú ọ̀nà wọn àwọn tí ń tẹ̀lójú ọ̀nà wọn sàhábà tí ó bá ti tẹ̀lójú ọ̀nà wọn irú ẹni báyìí kò sínú sàlàfíyà kò sínú kò rí ojú ọ̀nà sàlàfíyà nìyẹn àmọ́ gbogbo ẹnikẹ́ni tí bá rí ojú ọ̀nà sàlàfíyà ni wọ́n máa jẹ́ kámẹ́kàmá kí kama sáwọn kankan ní báyìí ọdún yà kan bẹ tó yẹ pé àwọn tí wọ́n ń pera wọn ní a salafi àbí salafi yíò láwùjọ tiwa lónìí àmá salafiyya kò ní ìbátan pẹ̀lú wọn wọ́n ní àwọn tí wọ́n bá ti ta mazhaba tó bá tí ń rí ojú ọ̀nà mazhabu kan oníbídà ni wọ́n wọ́n kí ń tẹ wọ́n sí lójú ọ̀nà salafiyya wọ́n ni àwọn malikiya oníbídà láwọn malikiya kèfèrí gbogbo malikiya pé torí pé àtàmàlhab kí a lẹ́yìn rìn lórí madhab bídá ni àwọn wọ̀nyí aláburú ni wọ́n àwọn kọwàríjì ni àwọn tẹ̀fìrí yún wọ́n ni èyàn gbọ́dọ̀ jẹ́ maliki yù èyàn gbọ́dọ̀ jẹ́ shafi'i yù èyàn gbọ́dọ̀ jẹ́ hanbali yù ìyàwọ́rọ̀ jẹ́ hanafi wọ́n ní ìyàwọ́rọ̀ jẹ́ bẹ́ẹ̀ tí ìyàn bá ti lè jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní bídá nìyẹn wọ́n lóhun ní Sheikh Al-Albani haroba wọ́n lóhun ní Sheikh Al-Albani gbógun ti pàápàá jùlọ nínú tíra wọn tó pè ní sífàtù sọláti nàbí ní àwọn ọ̀rọ̀ àkọ́sọ nínú tíra náà wọ́n ní nǹkan Sheikh Al-Albani gbógun ti nìyẹn wallahi al-azim àdápàárọ̀ kò sí àbá súnnà kan tó tako àtàmẹ́lhàb pé kí ẹni mazhab kò sáàbà súnnà ká tó takò ìdá àbá súnnà ma ń takò ó náà ni àtàásùbùl mazhabi ìyàtọ̀ ń bẹ láàrin àtàmazhabu àti àtàásùbùl mazhabi ìyàtọ̀ ń bẹ láàrin so yọ́ a máa tẹ̀lé mazhab wọn kódà fẹ́ pé mazhab yẹn rọ́n kí ó fẹ́ gbọ́ lọ́dọ̀ tí wá yíò màlìkíyà láwá so gbogbo tí màlìkíyà ń táwọn màlìkíyà bá ti lè sọ tí mọ́lábù màlìkíyà bá ti lè sọ iná làwá gbà lọ́rọ̀ eléyìí báyìí mazhab tó yẹ mazhab màlìkì ní tẹ̀lé kíyà jẹ́ hanbaliyul mazhab àmọ́ tó bá rí hakù tó bá rí òdodo nínú mazhabu míì tí è ṣe mazhabu ẹ̀ yóò lo òdodo yẹn yóò fi tí mazhabu rẹ̀ sọ tí ó correct yẹn kalẹ̀ eléyìí báyìí kò ń ṣe bídá àtà mazhabu nìyẹn kìí ṣe àtà asubul mazhabi nítorí ló jẹ́ sí ti mazhabu wọn fún gbogbo ẹlọ́wọ́ tẹ̀síìrù wọn àti gbogbo tíra wọn tó bá kọ ẹ̀rí pé nínú kọ wọn báyìí wọ́n fi sí wẹ̀rẹ̀ pé aṣàfihíyú àdìmáṣkì aṣàfihíyú ìtúbẹ̀ ní pé ẹni tí ń tẹ̀lé ojú ọ̀nà ṣàfihí ni máa yóò tẹ̀síìrù tó bá jẹ́ pé àtàmàzà bá jẹ́ bídá ni ṣé wọ́n máa ṣe ìbọ́fà ṣàfihíyà sínú orúkọ àdìmáṣkì káwọn bá súnnà mẹ́sìn wọn kódà kò ń sàbùkù kò ń sí àbùkù rárá al-imam al-imam ah, al-imam al-imam an-nawawi shafi'iyyu làwọn náà ẹlọ́wọ́ àwókọ tí wọ́n náà tàbí kọ́ sẹ́yìn tíra wó fi sílẹ̀ pé ash-shafi'iyyu ibn rajab hanbaliyyu ni wọ́n ni ibn rajab al ibn rajab al kódà ibn taymiya wọ́n ni ibn taymiya al-hanbali tó rí hanbali yìí ni imam ibn taymiya jẹ́bi pé kódà imam ibn taymiya ní tafawuk wọ́n ní wọ́n ní gíga wọ́n dé kò tó ga nínú kò hanabila jẹ́bi wípé wọ́n láwọn ikhtiyarati tiwọn ìkìyàrọ́tì ní pé wọ́n ní àwọn kẹ́kẹ́ táwọn gan sàlẹ́sà tó jẹ́ sí pé àwọn àwọn hanabila yòókù wọn àjọgbà pẹ̀lú wọn níbi àwọn nǹkan wọ̀nyẹn pẹ́sẹ̀ nǹkan táwọn hanabila mú imam ibn taymiyyah mú bẹ̀tẹ̀ hanbaliyu làwọn náà àwọn náà láwọn ìkìyàrọ́tì wọn nínú àwọn hanabila pé inú àwọn ìkìyàrọ́tì sheikh ibn taymiyyah lélẹ̀ àwọn nǹkan tó yẹ́ sí àwọn mú nínú àwọn masáìl eléyìí báyìí nùbúùgù ni ìjógóngó nínú mọ̀ ló débẹ̀ kò yẹ báyìí nìsìn bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ́nà àwọn àfá tó yẹ sí pé kódà alìmọ́ Muhammadu rabiru wahab hanbali yìí ni wọ́n hanbali kò yẹ báyìí nìsìn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá nẹ́jì hanbali hanabila ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn hanabila ni wọ́n so kí láyé pàdánù bẹ̀ ni pé eléyàn mẹ́jẹ́ kó wáyé pé nínú àwọn hanabila a rí àwọn tí wọ́n rìn lójú ọ̀nà sàlàfíyà náà wọn àìbẹ́ ẹ̀kọ́ ni nínú àwọn sàfẹ́íyà a rí àwọn àbí imam ibn taymiya imam ibn kathir ṣe ojú ọ̀nà sàlàfíyà náà rìn àbí kẹsí ojú ọ̀nà sàlàfíyà nínú àwọn sàfẹ́íyà náà síwá alimamu nawawi ojú ọ̀nà sàlàfíyà náà rìn àbí kẹsí ojú ọ̀nà sàlàfíyà nínú àwọn sàfẹ́íyà Ibn al-Arabi al-Maliki kò yíba ní sí Ibn Qudama ńkọ́ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ́nà wọn iná wọn àìmà tó ẹ́sì pé lójú ọ̀nà sàlàfíyà ni wọ́n wà tó ń ti bẹ́ẹ̀ wọ́n ta mazhaba wọ́n ta mazhaba àmọ́ wọn ní àtàásùbùl mazhabi àwọn òdúró lórí pé nǹkan tí mazhabu wá bá ti ní sí iná làwọn fẹ́ máa lò eléyìn tó burú nìyẹn náà gbogbo àwọn tó bá ti rìn lójú ọ̀nà sàlàfíyà yìí tó bá ti rìn lójú ọ̀nà àwọn sọ̀hábà tó lójú ọ̀nà àwọn sọ̀hábà yìí so sàlàfíyù ni wọ́n máa jẹ́ wọ́n bá jẹ́ náà wọ́n táàkà yìí wọ́n bá dẹ̀ jẹ́ náà wọ́n mìíràn tó yàtọ̀ sí wọn mimman sáàrọ alàlhaqi ẹ́ nínú àwọn tó ẹ́sùgbọ́n tí wọ́n dẹ̀ gbá súnnà nẹ́bí ilé tó máa tí ó lẹ eléyìí tó má tó lálàáfíà tán gbámú ìbábi tawhid níbi báàbù tawhid níbi báàbù pé ìmọ̀ nípa ìjọ́kan ṣoṣo Ọlọ́run Ọba àwọn ẹ̀tọ́ Ọlọ́run Ọba táà gbọ́dọ̀ gbé fún ẹlòmíì àwọn ibi táà ti gbọ́dọ̀ sí Ọlọ́run Ọba lọ́kan ṣoṣo kéyàn dì má ojú ọ̀nà àwọn sọ̀hábà lórí ọ̀nà yìí sàlàfíyà nìyẹn ìyẹn rìn lójú ọ̀nà sàlàfíyà nìyẹn bákan náà wà bábil asma'i was sifat níbi àwọn abala àwọn orúkọ Ọlọ́run Ọba àtàwọn ìròyìn Ọlọ́run Ọba káàrin lójú ọ̀nà táwọn sọ̀hábà tán gbà fi orúkọ Ọlọ́run àti ìròyìn Ọlọ́run Ọba rẹ̀ bila takyifi wala ta'tili láì ní ṣe gbọ́ àwọn kátà sọ yìí ojú ọ̀nà àwọn sọ̀hábà nìyẹn bákanáà wà fi jẹ́mí umúrì dì di. gbogbo alámọ̀rí ẹ̀sẹ̀ pátápátá ká pata. ojú ọ̀nà táwọn sọ̀hábà rìn ìtẹ́gbẹ̀ ní sàlàfíyà nìyẹn hàbíhí haqiqatu sàlàfíyà nínú àkídà nínú ọ̀rọ̀ tawhid ájọ àwọn sọ̀hábà nínú ọ̀rọ̀ asma wa sifat àwọn sọ̀hábà nínú àwọn akhlaq wa suluk ájò àwọn sọ̀hábà níbi ọ̀rọ̀ jihad ájò àwọn sọ̀hábà níbi gbogbo alámẹ̀rí ẹ̀sìn pátápátá ájò àwọn sọ̀hábà kódà níbi àgbọ́yé kìtàbà ti súnnà tí ẹ bá fẹ́ tú á tú níbàmú sí bí àwọn sọ̀hábà ti gbọ́yé ìdẹ́gbẹ̀ ní sàlàfíyà nìyẹn ni wọ́n tàmẹ́lẹ̀ sí nígbà tí wọ́n bi wọ́n léèrè pé kí ni hakikatu salafiya kí ni pàápàá ìmárin lójú ọ̀nà salafiya gan wọ́n ní ìkàtí ń pè bẹ́ẹ̀ ní kámẹ́rin lójú ọ̀nà àwọn sọ̀hábà so a jẹ́ pé ìtànpè ní salafiya òun náà ni ìmárin lójú ọ̀nà àwọn salaf tàbí ní salaf

tabalọ́wọ́ tíra yìí min akhlaqi salaf ad-Dr. Ahmad Farid àwọn ni wọ́n ṣe tíra yìí gbogbo àwọn ìwà àwọn sálàfù pátá òun ni wọ́n kójọ sínú tíra yìí láti lè jẹ́ kó rọrùn fún wa láti máa najú láti lè bá máa tẹ̀lé láti lè gbàgbọ́ yìí ni wọ́n fi kó àwọn ìwà àwọn sálàfùjọ nínú àwọn ọ̀nà táà máa ń gbà mú àlámẹ̀rí ẹ̀sìn kò yẹ báyìí nìsìn wọ́n mú al hadith wa nabi sallallahu alaihi wasallam ìwà àwọn sálàf nínú àwọn àfáà ilé tó wá látọ̀rọ̀ àwọn sálàf so kálẹ̀ bá àti ni káwọn kálẹ̀ bá mẹ́tẹ̀lé nínú tíra yìí bàtọ́ wọ́n ń sàlàyé nípa kí la fẹ́ lò níbi sàlàfíyà gẹ́gẹ́ wọ́n ni walakinna al-maqsuda in ta gbàlérò nípa sàlàfíyà annawafiqahum fi fahmi al-kitabi wa sunna òun náà ni pé ká dọ́gba pẹ̀lú àwọn sọ̀hábà níbi àgbọ́yé kìtàbà ti súnnà kọ́ jẹ́ sí pé àgbọ́yé táwọn sọ̀hábà bá gbọ́ yé nípa áyà Kùránì kan òun náà làwọn ọmọ gbọ́yé à nígbàgbọ́yé mi tó yàtọ̀ fàgbọ́yé àwọn sọ̀hábà bákanáà àgbọ́yé táwọn sọ̀hábà bá ní nípa hadith annabi òun náà làwa náà ma ní àníyapa ẹ̀ wa fil amali bil kitabi wa súnnà bákanáà kádọ́gba pẹ̀lú àwọn sọ̀hábà níbi ìmá ló kìtàbù àti súnnà

ṣe bá ń ṣe tàbásùl pẹ̀lú kìrátùl fatiha ni sí kìrátùl fatiha yìí ṣe rẹ̀ mẹ́ni ẹ̀tí ọ̀nà tán ẹ̀bẹ́ mẹ́rin ní àti ṣe tàbásùl bil a'mali saliha káàsì àkàsọ̀ lọ́sọ́dọ̀ lọ́wọ́ba táwọn bẹ́ẹ̀ lọ́wọ́ba gábìn gẹ́gẹ́ tàtẹ̀gùn lọ́sọ́dọ̀ lọ́wọ́ba pẹ̀lú àwọn sẹ́ẹ̀rí sí kìrátùl fatiha sí kèsì sẹ́ẹ̀rí mẹ́ni ìsẹ́ẹ̀rí ní tòótọ́ sọ́wọ́lẹ́lẹ́ ẹgbẹ́ ìsẹ́ẹ̀rí ní tí ó bá bẹ́ẹ̀ fi síwájú kó tó ṣe dùá iṣẹ́ rẹ̀ tó bá ti ṣe sáájú ni eléyìí tó ṣe tó sàájú àtàtó ṣe bísmìláì náà tóyìnà a lè léìsà aléhì àmàlù sálàm léìsà aléhì àmàlù sálàm in tó ṣe yìí kọjọ ìṣẹ́sí àwọn sálàm pé lo kùránì báyìí ẹ̀tí ọ̀dásán wà fi láàmà ìbìl kìtàbí wà súnnà ká ló kùrán ní gẹ́gbà wọn sálàfù sí mẹ́lò níjọ́ àwọn sàhábà sí àdúrà tàtàwà bismillah al-fatiha bismillah al-fatiha bismillah kul wallah o ye kayo fa laye o kuna man kayo fún ibo le ti ra wọn salaf den ṣe báyìí wọn kin lo ki àwọn kin lo alquran báyìí so gbogbo ẹnikẹ́ni tí bá tin ní ojú ọ̀nà yẹn a ní kese kini o ko rin lójú ọ̀nà kini ojú ọ̀nà أخلاقهم, وفي أخلاقهم

ìmá fojú di ẹ̀ṣẹ̀ ni ẹ eléyìn tí bá ń sinú nǹkan báyìí náà pè ní almujahir èyàn tí ń ṣẹ̀ṣẹ̀ láti hàn ọlọ́lọ́wọ̀ ní forí jíma ọba láíláí ọlọ́lọ́wọ̀ ní forí jí gbogbo ẹn tí bá kí ń ṣẹ̀ṣẹ̀ ló fi jẹ́ pé inú ojú ọ̀nà sàlàfíyà ni pé ẹni tí wá ń jẹ́ sàlàfí ó gbọ́dọ̀ máa parọ́ inú àwọn àkùlákù wọn nìyẹn ó gbọ́dọ̀ máa sódódó ó gbọ́dọ̀ jẹ́ tí ó máa ládéhùn táà gbọ́dọ̀ máa jàmbá tí ó gbọ́dọ̀ máa káyì jàmbá àdéhùn máa lọ́dọ̀ ó gbọ́dọ̀ jẹ́ tí ó máa mutí inú àwọn àkùlákù sàlàfù ni àrí gbogbo àwọn ìwà tó dá àwọn ìwà tó dá ó gbọ́dọ̀ jẹ́ نعم وفي أخلاقهم الفاضلة وفي جهادهم وصبرهم agbọ́nà jọ àwọn sálà ìdángbẹ̀ ní sàlàfíyà ní ká jọ àwọn sálà fi jihadihi ní bí ọ̀nà tán gbà ṣe jihad gbogbo jihadi táwọn èèyàn ṣe láyé lónìí lásìkò táwà yìí kìí ṣe jihadi táwọn sálà fi ṣe yẹn àbí jihad wọn ní ká jí bọ́m̀bù sí mọ́sálásí ẹ́ tí wọ́n sọ́bà ní ìṣẹ́rẹ́ lọ láwọn sọ́bà tó pẹ́ tó bá fẹ́ ṣe jihad tó bá fẹ́ lọ ja ìlú kan lógun wọ́n kọ́ lọ sí bẹ̀rẹ̀ lásìkò súbù wọ́n lọ wọ́n wọ́n pèrún ní àbí wọn pèrún tó bá ti kó ń pèrún báyìí wọ́n padà ní pé ah, ìlú yẹ tèmi táwọn gbọ́dọ̀ jà lógun tó wọ́n pèrún bẹ̀ wọ́n sọ pé ah, kẹ̀lẹ́ láwọn sí pèrún ẹ̀nà torí wọ́n mú hazard ọ̀rọ̀jọ́ sunday <laughs> àbí nǹkan ṣe yìí ni subhanallah pé eré gàgàgà wọn wọ́n gẹ́gẹ́ jẹ̀rẹ̀ wọ́n kó sí náà wọ́n kó sí kí ni kí náà kó sí anápẹ́ mùjẹ́rọ̀dù kọ́ wọ́n pẹ̀rún báyìí wallahi wọ́n ní wọ́n ní ṣe jihad pẹ̀lú wọn ní jà wọn lógun mọ́ ibẹ̀lẹ̀ nìkan ti yàtọ̀ fún wọ́n pẹ̀rún sẹ́ aláwọn ilé tó wá rí wọn pẹ́ ń kí jẹ̀mọ́ wọ́n sọ̀rọ̀ jùbọ́mù lé wọn lórí mẹ́ jihad àwọn sálàbù ní ẹ jihad káàmà jùbọ́mù sí mọ́sálásí yàtọ̀ fún yẹn kódà kọ́ jẹ́ sí pé àwọn ààyè ẹbọ àwọn ààyè ibi tó yẹ kéèyàn jà lógun lẹ́ ń ju bọ́ọ̀mù sí jihadu tẹ́ǹsí ẹsẹ jihadu sálà tó kásìkò rẹ̀ títò ọ̀rọ̀ jihadu kọ́lá bẹ́ sọ wà illa wallahi láàfin jihadu táwọn èèyàn ń ṣe lónìí káàkiri wọ̀nyí ìsí ẹ̀mí àwọn èèyàn lókò ní islam bọ́kọ́bọ́sẹ̀ kúrò níbi irú àwọn jihadu báyìí tó agbọ́rọ̀ jú àwọn sálà fi jihadihim níbi jihad wọn wà fi sọ́bùríhì àti níbi sùúrù wọn sọ́bùrúhù màìlẹ̀lẹ́dà sọ́bùrúhù màìlẹ̀tọ́àtìlá sọ́bùrúhù fi sọ́àfitọ́àtìlá sọ́bùrù wọn tí wọ́n ní lórí ìnira tí ń kàn wọ́n lórí ẹ̀sìn sùúrù tí wọ́n ní lórí àwọn ìtẹ̀lé tọ́lọ́wọ́ sùúrù lèyàn fi máa ń ṣẹ̀sìn tí wọ́n bá ní sùúrù kò nílè kírun tí wọ́n bá ní sùúrù kò nílè dárùn-ún gbàsí kò nílè gẹ́jọ́ kò nílè bójú tí wọ́n bá ní sùúrù kò nílè àbí kò rọrùn wàláì kò rọrùn ọ̀pọ̀lọpọ̀ ẹbáníkàwọn ẹmọ wá kún kàlùkù wọ́n jáde ìyà tó ti jẹ lórí ọ̀rọ̀ akúnlẹ̀ akúnlẹ̀ yìí nílùú yìí <laughs> àwọn yẹn ti jẹ ìyà láyé àyà lórí ọ̀rọ̀ akúnlẹ̀ akúnlẹ̀ ẹlòmí admission school rẹ̀ ti stop wàláì ẹlòmí school rẹ̀ ti stop lórí ọ̀rọ̀ akúnlẹ̀ akúnlẹ̀ yìí ẹ̀sìn ọ̀dásán ẹlòmí wọ́n ti mú kún lé ọkọ wọ́n ti mú obìnrin ní ìkú lọ́dọ̀ ọkọ rẹ̀ tipátipá nítorí akúnlẹ̀ akúnlẹ̀ yìí wọ́n dẹ̀ ti gbà ẹwọ́ lọ́wọ́ ọkùnrin mí náà pẹ̀lú báyìí nìsìn oríṣiríṣi àwọn ìnira làwọn yẹn ti kàn lórí ọ̀rọ̀ àwọn pa bẹ́ẹ̀ ṣe súnnà bẹ́ẹ̀ ṣe súnnà yìí báwọn kò tí tó tàwọn sálà agbọ́dọ̀ sẹ́rù sùúrù tí wọ́n ṣe pẹ̀lú báyìí nìsìn agbọ́dọ̀ sẹ́rù sùúrù tí sùúrù ni kódà bẹ́yàn bá bẹ́ kẹ́kọ̀ọ́ sàtẹ̀júrì ni insha Allahu sabira wala a'si laka amra àbí sùúrù ni bẹ́yàn bá bẹ́ kẹ́kọ̀ọ́ sàtẹ̀júrì ni insha Allahu mina sabiri tí a nẹ́bí Ismail tọ́sọ̀fà nẹ́bí Ibrahim tí a mẹ́ wípé sùúrù ni kí bàbá yọ sọ fún yẹ̀ ọmọ mi

ṣe ẹ̀yà wèrè ẹ̀yìn ló sọ fún mi èmi máa padà jàkàrà yín èmi ni máa jàkàrà yín ọ̀nà irú alájàkújà fún ẹlẹ́wọ́ láyẹn ẹ̀ lálàkọ́lọ̀ ní kémi lọ dún yín ẹ̀wọ́ emi a kéyẹ ní fọ́nà ìgbé mi lọ́lọ́run rẹ̀ tó lẹ́yìn ti dàgbà èmìlẹ̀ ìyíjì orí ẹni pọ́ọ̀lọ́wọ́ ojú ọlé kẹyìn èyí ní kẹ́ẹ̀ dúwẹ̀ mi kẹyìn èyí àgbàlagbì kẹ máa gbáyé lọ èmi ọmọ kékeré tó èmi lọ́yẹ kọ́lọ̀ sọ pé kí n dú yẹ tọ́lá yẹ sàn kẹtọ́lá ẹwúrú àgbóyí bẹ́ wọ́n ní kan jùwa ní sàtẹ̀júrù ní insha Allahu mina sọ́bìrì pẹ̀lú gbọ́lọ́n wà rí mi lẹ́ni tí ó ṣe sùúrù máa ṣe sùúrù lórí dúdú olóhun ṣe sùúrù lórí kíni lórí dúdú wallahi wallahi irú àwọn tàà ní kájọ ní níbi ìmúfin ọlọ́wọ́n bá ṣẹ kí ẹ̀dẹ̀ ṣe sùúrù pé kò sí bó ṣe wù kó nira tó ṣe tọ́lọ́wọ́n bá fẹ́ nìyẹn ṣe tọ́lọ́wọ́n bá fẹ́ gbà nìyẹn ọya mo ti jú pàjú sẹ́lẹ̀ fọ́lọ̀ ẹ́ bẹ́ẹ̀ la nabi ibrahim alayhi salatu salam idh qala na níta n bá lọ ní pé wo suru náà o wa bá suru yẹn débi pe wallahi alazim òun àti bàbá rẹ̀ fi jọ jáde lọ sáàyè ebe tí bàbá rẹ̀ ti fẹ́ dù ẹ́ falamma wa tallahu eji nígbà táwọn méjèèjì tó wá rẹ́dì láti

bẹ̀t sọ ma ń pẹ́ tẹ̀lójú ọ̀nà àwọn sálàfún náà ní kọ́ ọgbọ́rọ̀ sí tẹ̀lúwísùn masájì ọgbọ́rọ̀ dọ̀tí masálásí àwọn ní kíni kò sẹ́gbìn láyẹ̀ bàtà mi ẹ̀ a ní fáìn kẹ́gbìn ẹ̀gbìn bẹ lábẹ́ bàtà ọ̀tọ̀ ìdọ̀tí masálásí ọ̀tọ̀ fàmẹ́sàdàn masálásí sátẹ́rọ̀ bìsí tí wọ́n lẹ̀ táìsì ẹ̀ mo wá gbé bàtà tó ní yẹ̀pẹ̀ wọ́bẹ̀ bàtà yẹn náà mo wá fi tẹ orí rọ́ọ̀dì orí rọ́ọ̀dì yẹn máa sẹ́nà bí ò ní sẹ́yìn mọ́dọ̀ tí masálásí àbí wọn tó masálásí se now torí tẹ́ bá ń sàlàyé súnnà bẹ́ lómi pé irú mẹ́sàlásí mẹ́wọ̀ bàtàkírù mẹ́ kò sẹ́ni tó dákò rí ẹ̀mọ́wọ̀ bàtàkírù mẹ́sàlásí bẹ̀tí irú tí wọn ọmọ ipé súnnà tó ní kí àwọn bàtàkírù láàrùn ní kí àwọn sí mẹ́sàlásí ọmọ àbí ọmọ ẹ̀sìn ò yíò débẹ̀ pé mọ́sálásí tó lè wọ bàtà kírun bẹ́ o lè bẹ́ kò sí gbogbo yẹ̀pẹ̀ tó bá gbé wọlé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbúrò lọ́jẹ́ bẹ́lẹ̀ tó bá nu mọ́sálásí kò sí yẹ̀pẹ̀ tó gbé wọlé tó tẹ́lẹ̀ tó bá mọ́sálásí dákùn sọ́ọ̀dọ̀ kírun mọ́sálásí bẹ́ wàláyì tí yẹ̀bá wọ bàtà kírun ní haram ẹlọ kírun ní haram mẹ́kí wọ́n bọ́ ní jáde ní àtẹ́tẹ́ tánù láàrin ìṣẹ́jú márùn márùn tánù tẹ́lì bẹ́ẹ̀ bọ́ wọ́n bọ́ ní jáde àwọn náà gbọ́sára fíyà yé wọ́n lọ gbọ́ sàlàfíyà yé tó lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí ní àwọn mọ́dá mi ti dá wàhálà lẹ́ẹ̀ wàhálà ìtọ́ ẹgbẹ́ àríṣẹ́ dáwà sàlàfíyà àwọn mọ́sálásí ó sì di wàhálà níbi ọ̀rọ̀ àwọ̀ bàtàkírùn àwọ̀ bàtàkírùn yìí tó pé ní farabalẹ̀ bá fẹ́ ṣe inú sàlàfíyà ní pé ń tọ́ bá fẹ́ ṣe wọ́n ṣe súnà ọwọ́ káwọn kàtẹ́ríbú níbi súnà àà ma fi tìrí náà ẹlẹ̀ torí pé ìdàjítàmà wà ìdà tààrọ̀bọ̀ alhazir wal mubihu tí ìntọ́tọ́ àti tí ó tọ́ tó bá ti forí gbárí tó wà níbẹ̀ takora wọn ó fi tọ́tọ́ lẹ̀ ní o láti jìnà sí tí ó tọ́ ẹwọ ẹmà wọ́n sì kákíìsì alhajarul aswad tápàlá òkúta dúdú yẹn súnà ni àìbẹ́ẹ̀kọ́ ni bẹ̀tọ́ bá jẹ́ pé kò rọrùn fún àbíkọ́ lárí àwọn èèyàn mọ́kúta inú bìírí ṣe mọ́kìtì ẹ̀ kànáwọ́ ti látọ̀kẹ́ kódà wọ́n bí ọ̀bá rọrùn fún láti fọwọ́ kan kànáwọ́ ti látọ̀kẹ́ ṣe fíjì ìtọ́ ẹgbó ṣe ẹ̀tí ọ̀nà tán sàlàfíyà nìyẹn tó wá ní ẹ̀kí nìkan ọwá ti torí ẹ̀ ọwá lọ lárí èèyàn mọ́kúta wà lọ́ọ̀dì làbí o ṣe súnà ẹ̀ṣẹ̀ lọ́gbà kò yá àwọn èèyàn débẹ̀ pé tí nǹkan bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó lè kí nǹkan yẹ́lẹ̀ okay fine all of you bàtà kírù mọ́sálásí tó ní rọ́ọ̀t àìmọ́sálásí tó ní táì sí yẹn jẹ́ súnà lọ bẹ́ ṣe ń tòótọ́ sọ àwọn náà gbàbẹ́ bẹ̀tọ́ bá wá fi bàtà yí kírù ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ó dò lórí burúkú torí pé súnà tí wọ́n jẹ́ pẹ̀lẹ̀ wọ́n ní kẹ́kẹ́ kọ́ mọ́ta kú wọ́n bẹ̀ súnà bẹ̀tà wọ́n padà dẹ̀ tí ń takò súnà àbí tọ́bá takò súnà kí lọ́jẹ́ kí lọ́jẹ́ mọ̀ sí irú wọn ẹ̀tí ọ̀nà sáà sàgbọ́n wọ́n sórí bú nìyẹn sẹ̀gbọ́n wọ́n sẹ́lọ́wọ́ bá nìyẹn ìwọ́dẹ̀ fẹ́sẹ̀ súnà tó àbá wá sí pàtàkì àwọn bèèrè pé tí lè fẹ́sẹ̀ kírùn àbó lè fẹ́sẹ̀ kí olóhun lè fẹ́sẹ̀ kírùn ráyẹ̀ kírùn mẹ́kẹ̀rí yìí tẹba ti ẹni bẹ́ẹ̀ náà tẹba wádìí ẹ̀ náà tẹba wádìí ẹ̀ dáadáa náà <laughs> lẹ́yìn ọ parí lẹ́yìn bàtà tí ń wí ọlọ́wọ́ sánú lẹ́yìn tó le tó le tó le tó le nílẹ̀ tẹba dẹ̀ rí kọ̀kọ́ rẹ̀ kọ̀kọ́ rẹ̀ dá rárá ẹ̀tí tiwa ni o ibi tẹbá rí kọ̀kọ́ rẹ̀ àwọn pàtàkì tí yàn gbọ́dọ̀ ma bá lọ́wọ́ ní súnnà àbọ́ ní súnnà máa ń ṣe zina ni ẹjọ́ sàlàfíyà kọ́ ní kí a máa ṣe zina so o ní pé nínú àkìlákọ̀ àwọn sálà èyàn máa ń lo ẹ̀kọ́ tó ní pé inna Allaha la yu'ti bir-rifqi ma la yu'ti 'ala al-'ulf àrẹ́bì ló sọ bẹ́ẹ̀ bá ń ṣà tí èyàn bá mú nǹkan pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìtọ́lọ́wọ́ bá máa ń fún èyàn pẹ̀lú kíyàn mú nǹkan pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́wọ́ ní fún èyàn lálẹ́bí kẹ́ sí kakaka kíyàn mú nǹkan kakaka ẹ̀tí ọ̀nà sáà pàápàá jùlọ ní tó bá jẹ́ sí pé ojú méjì ló gbà wá o lè sílé yìí o lè sílé ah, ah, yìí náà àà tí wọ́n lò lè sílé kejì náà ewu lọ bẹ́ẹ̀ dàgbà kó lẹ̀ ó parí ó parí wọ́n gbọ́sún náà yí àwọn jẹ́ yẹn àwọn àmọ́sún náà kankan èmi jẹ́ ọ̀rọ̀gbé súnnà yí wọn ni àwọn wọn gbọ́yé náà wọn gbọ́yé ẹwùn yìí ṣe sùúrù pẹ̀lú wọn táwọn náà fi gbọ́yé kadhalika kuntum min qabl famanna Allahu alaykum bí wọn náà ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn kọ́nà ọba àdígá tó sànú ẹ̀ tó yíba ní ti èyàn dẹ̀ máa ń wo àwọn èèyàn gbà míì pó nífẹ̀ẹ́nú ni wọ́n onífẹ̀ẹ́nú ni wọ́n wallahi ẹlòmí èso ń fẹ̀ẹ́nú tí a rẹ̀ lòmí tọ́lagírí tẹ́rí tọ́lagírí yẹn kó dà lọ́kàn rẹ̀ sí ní

then gbogbo báyé náà wàláì na lọ wá ló fi jẹ́ pé ń gbà tọ́lọ ní kan hàn sí ọ̀tẹ̀lé àbí ọ̀tẹ̀lé àwọn tí ó rí bẹ́ẹ̀ náà ń bẹ́ẹ̀ dì sí tọ́ pé ó rí gbogbo ń takú tòótọ́ wàláì tọ́jọ́ kan máa takú bẹ́ẹ̀ ó ní wípé ẹ̀sìn rẹ̀ ní ó rò nǹkan tẹ́ ń wò ìdí ń agídí tí ń lò yẹn agídí pé bí ó rí ni pé pẹ̀lú ní lò arẹ́kọ̀ bẹ́ẹ̀ tó pọ̀ láyé Ànábì sallallahu alaihi wasallam arẹ́kọ̀ bẹ́ẹ̀ tó pọ̀ àwọn ìgẹ́gẹ́ bẹ́ẹ̀ pé tẹ́yẹn bá ṣe nínú Islam ẹ sì wò kí ah, ah, àkíkà ìwọ yìí mọ̀ yọ̀ǹda rẹ̀ nítorí pé ibi tó ti wá mọ́yọ́ wá látòkó ẹwọ ẹ̀rẹ̀ lọ́tọ̀ sínú mọ́sálásí bíyàn bá yẹ pára Màdínà lọ bá dẹ̀wò ah, yóò jẹ́ ẹ̀rẹ̀ ń súnjọ́ ẹ̀ àmọ́bàtọ́ ẹ párò kò ní ẹwọ́ bá rẹ̀ bí ẹ̀ ẹwà wọn tán pariwo nínú mọ́sálásí ànẹ́bì lásìkò olómọ̀ ó bá rí ní ẹ̀yìn tẹ́ ń pariwo yìí níbọ̀lẹ̀ ti wárí ná wọ́n ni wọ́n wá látò kò ní ààbọ̀rún ní tó bá jẹ́ pé ẹ̀yin méjèèjì yóò bá ipá ti Mẹ̀dínà la àwòjà ẹ̀tùkùnmà dọ́rọ̀bà ìbá fi lúrù yẹyẹ lọ́rùn nítorí pé èèyàn gbọ́rọ̀ wà ní Mẹ̀dínà kọ́mọ̀ gbàgbọ́ yẹn tẹ́ no wonder mambada jafa bẹ́yàn bá gbókojù yọ́gọ̀ mẹ́yàn bá pẹ́ lóko yóò sí kíni yóò jẹ mi tó ìlérí yí bá rí òkú lẹ wá nígbà ní ìgbẹ̀fẹ́ pé ẹwọ irú èèyàn ìntátẹ́ni kó ti ẹlòmí lè ẹ̀dẹ̀ pẹ̀lú ẹ̀ sí àwọn ọ̀nà sàlàfíyà nìyẹn ojú ọ̀nà sàlàfíyà ni náà kí náà ń bá lọ ní pé wà bí qiyamihim bil layl àwọn sálàfù qiyamul wa ó gbọ́dọ̀ jọ ti wọn wa bẹ̀t kọ́mọ̀jọ̀ tàwọn sálàf nítorí níbi ayà kan ìkẹ́nà àwọn sálàf wọn ni wọ́n sàlàyé ayà yẹn ìgbà tó náà bá lè kẹta pé káànù kọlílà minallayli ma yahja'un wàbíl ashari hum yastaghfirun bá lè kẹta ròyìn àwọn ọlọ́ni káànù kọlílà minallayli ma yahja'un ọlọ́láwọn táwọn wúyàwó ẹni rẹ̀ àsìkò díẹ̀ náà mo ti gbàgbé ọkọ̀ ìkánà àwọn sálà tó mọ́ sálàyé ó wá ní lastu min ahli aya àwọn sálà tara wọn ó ní èmi ò sínú àwọn tọ́rọ ọba ń ròyìn nínú àyà yìí ó lè mi ò sínú wọn ẹni táwọn ìkẹrẹ lẹ́gẹ̀ kíta fa ime nkita kan beto òun ò sínú wọn nítorí wípé tóun bá sírú àsìkò tóun fi ń kíta ájì àtàsìkò oorun tóun òun òrò pásìkò oorun tóun kéré tàsìkò tóun kíta ájì àwọn tọ́lọ̀wọ́ bá sì ń wí oorun díẹ̀ náà mẹ́sùn bóyá lójú oorun àláwà lọ bóyá lójú oorun 30 minutes lọ káàlù qalilan min al-layli ma yahja'u àsìkò díẹ̀ náà máa fi ń sùn lóru gbogbo àsìkò yókù kìyàmù lẹ́yìn ni tó bá jẹ́wà ní àwọn ògbé àwọn ògbé àwọn ọlọ́run bá rí lọ́yẹ̀ yìí ìmọ́ kí tàájì rí gẹ́ o àwọn sálàfù sí ń gbàgbọ́ yẹ pé no èmi ò sínú àyà yìí torí pé àwọn tọ́nà bá ń wí ọlọ́run ní àsìkò díẹ̀ làwọn máa fi ń sùn lóru àmẹ́mi àsìkò tí wọ́n máa fi ń sùn pọ̀ kódà ó lè pọ̀jà àsìkò tí fi ń jí lọ bẹ̀tọ́ bá ti kóhun sùn 2 hours ó wò pẹ́lá ah, àwọn tọ́nà bá rí báwọn ìsìn jòrún 10 minutes lọ tí ní qalilan mina al-layli ma yahja'un ìsìsí àwọn sálàfù yẹn àwọn òkè ń tara wọn ẹ̀ tí ọ̀nà sáà wọ́n kí ń tara wọn àwọn ayàtàwọ̀ orí lónìí tẹ́mi wọ́n balẹ̀ pé ah, ó bá jẹ́ wọ́n pínlẹ̀ ní kéta àdìjẹ́ náà bí lọ́wọ́ àbá súnlẹ̀ dé yìí àà ọlọ́ngá mọ̀ pàtíráì káwọn ọmọ rò bẹ́ẹ̀ wà lọ́wọ́ àwọn sára tó ní sí ara wọn síbẹ̀ àwọn orúkọ nínú nù kéṣà àwọn ọlọ́wọ́ bà lè kẹ́rán bá wí nínú ayà yìí tó ráwọn ò tí ì ṣe nǹkan tí àwọn fi qualify fún ayà yìí so nìkan

arẹ́bì nínú ma gba ẹjọ́ monday àti thursday ah ó ní inni utiqu akthar min dhalik èmi lágbára jù bẹ́ẹ̀ lọ ànẹ́bì àwẹ́ thursday àti monday tẹ́lẹ̀ mẹ́mọ̀ pé ah, ilé ìgan wa pọ̀ jù báyọ̀ lọ́hun gbogbo monday àti thursday islam yìí gan dé sí ẹ ti léyìn ní wọ́n tí yọ̀ bá gbà rí ẹ́ ramadan àbí tó wà lọ́mọ́dí ti ẹni tí ànẹ́bì arkanu islam mara àrùn fútórí sí tí ẹ̀sà wà ìjẹ́nà rẹ́bì ní àà ọwà ìjẹ́nà tó bá ti òdúdó ẹgbẹ́ àà irú àwọn sáàbù bá ń lọ dáa wà wẹ́ tọ́lì mẹ́ndì èèyàn ní pẹ́ ní ọ́sàfà mẹ́ndì tọ́lì tó wá pọ̀ lójú sọ̀hábì ó ní ah, àrẹ́bì ń lágbára jù bẹ́ẹ̀ lọ ah, àrẹ́bì mọ́ lágbára jù bẹ́ẹ̀ lọ a jẹ́ sum tàlátàtà àyà mi kulli shahr gbogbo oṣù ma fi àwọn ọjọ́ mẹ́ta inú àwọn oṣù yẹn gbàwẹ̀ ayyamul bíl 13 14 15 ma fi gbàwẹ̀ Ah, ọ̀rọ̀ ụlọ kó tọ́sí àti monday ní o tó túnmọ̀ sí pé tí ọjọ́ monday bá bọ́ sí 12 yóò gbà tọ́sí monday yẹn yóò wá gba 13 àbí yóò tó 13 jẹ́ tuesday yóò gba 14 ọjẹ́ kíni ọjẹ́ wednesday yóò gba 15 ọjẹ́ kíni ọjẹ́ thursday yóò tó wá gba

níbi àwọn sùlúkù wọn kájọ wọn bẹ̀ gbogbo alámàrí wọn fi sọ́bìrì wọn fi jihadihim kájọ wọn níbi gbogbo alámàrí náà nítorí àsìkò lára bí tátù wa lọ lẹ́nu àsìkò tó kù o ní pé tí a bá wo ọ̀rọ̀ sàlàfíyà sàlàfíyà yìí ọ̀rọ̀ kan ni tó yẹ sí pé ìgbàwo ló bẹ̀rẹ̀ gbólóhùn ìgbàwo ló bẹ̀rẹ̀ sí máa gbajúmọ̀ tẹ́bá wọnú hadith annabi sallallahu alaihi wasallam látòkè délẹ̀ ẹ̀ lérí àyàfi ọ̀nà kan lórí fẹ́ sàlàyé ọ̀nà yẹn ló ṣe wá mú mẹ́rán tí ó yẹ kí n sàlàyé nígbà tí mo ń sàlàyé alákọ̀ọ́kọ́ yẹn òun náà ni hadithu tí annabi sallallahu alaihi wasallam sọ fún Fatima hadithu yawa Aisha ni hadithu wa nu Bukhari wa nu Muslim ó wà nínú Muwatta Imam Malik àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tírà hadith hadith tó lálàáfíà tó gbajúmọ̀ ní lọ́dọ̀gbà àfá òní hadith hadith yẹn gùn àmẹ́jẹ́ káwà lóbi tàbẹ́ lò torí àsìkò òun náà ni hadith tó ń sọ fún wa nípa wọlá ìyàwó Fátímà ọmọ nabi sallallahu alaihi wasallam anábi sallallahu alaihi wasallam wà ní jẹ́ òkú pẹ̀lú àwọn ìyàwó ẹ̀njọ́ kan ìyàwó Fátímà wá sàbẹ̀wò sáà nabi sẹ́rí ìyàwó Fátímà sí ni tí bá ń rìn báyìí ànábì lẹ́pẹ̀ẹ́ ìrìn rẹ̀ yàtọ̀ fún ànẹ́bí kò yàtọ̀ rárá kódà bá nẹ́bí ṣe máa ń gbẹ́sẹ̀ ní máa ń gbẹ́sẹ̀ bá nẹ́bí ṣe máa ń mì ní máa ń mì kò yàtọ̀ rárá fún ibi tó ju ànẹ́bí dé ìgbà tí ànẹ́bí sallallahu alaihi wasallam ànẹ́bí wá sọ àwọn ọ̀rọ̀ jẹ́jẹ́ méjì kan fún ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ìgbà tí ànẹ́bí sọ fún ìyá yìí sọkún òun náà nípa ànẹ́bí sọ fún pé àsìkò bàbá rẹ̀ ti tó bàbá rẹ̀ ò ẹ̀kọ̀ọ̀kan ní máa ń tọ kùránì fún mi lọ́dọọdún àmọ́ lọ́dún yìí ẹ̀ẹ̀mejì ló wá tọ fún mi àpẹẹrẹ tí ń fún mi ni pé àsìkò méjì tó yá ìgbọ́ báyìí yá ìrúṣẹ́ fún ha bàbá ìfẹ́ lọ rí ìgbà tí arẹ́bì rí bí Fátímà ṣe bànújẹ́ arẹ́bì tó wá sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì sí létí kẹ́lẹ́kẹ́lẹ́ arẹ́bì wá sọ fún ìyàwó Fátímà pé amma tẹ̀rùdí Fátímà só yọrún sí ni an takuni kí ilẹ̀ Fatima kó jẹ́ olórí àwọn obìnrin aljanna ya Fatima wá rẹ̀rìn bíta wá ń lọ rí Ànábì sallallahu alaihi Fatima pé ni'ma salaf ana laki ni'ma salafu ana laki olùgbàwájú dáadáa olùgbàwájú dáadáa lè mí jẹ fún ọ ṣe bí mi ó kú sáájú rẹ̀ tó rẹ́rẹ́ bí n sọ fún afáwọ́tíma ní ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́ ní lọ fún létí pé tí n bá ti kú tán ẹni alákọ̀ọ́kọ́ tí ọkọ̀ wá bá mi lẹ́yìn tí bá ti kú tán ìwọ ni inú fámílì mi inú fámílì mi ò gẹ́gẹ́ gbogbo àwọn sàhábà ni bẹ̀tí inú fámílì mi inú gbogbo àwọn fámílì tí mo ní tó gbẹ̀yìn mi ẹni alákọ̀ọ́kọ́ tí ọkọ̀ wá ni so ó dẹ̀ ti rẹ́ni dáadáa ti síwájú so olùgbáwájú dáadáa ni mo jẹ́ fún so ní báyìí ó túnmọ̀ sí pé sálàfún bẹ̀yẹ̀ bí máa alfarok wal mutakọ́dìmù ẹni tó sáájú yàn níbi nǹkan so anábì lọ sáájú fọ́túnmà níbi kúkú àbẹ́ẹ̀kọ́ ni so nǹkan tára bí n sọ nìyẹn dídí ilẹ̀ ti rí nínú gbogbo hadithu anábì láyé ibi tẹ́ ti rí nìyẹn naam

pé àà ah, bọ́bá ti ń jó kọ́kọ́ lẹ́bàá ó ti jẹ ẹlẹ́gbẹ́ ni ẹlẹ́gbẹ́ ni ah, ìwọ́tọ́ wà ń jẹ sálábí nǹkan ẹsẹ̀ ẹlẹ́gbẹ́ àrí ọya ẹ̀rí sálábídà ẹ̀rídà kò tí yẹba ní sí pé àà ah, tó ń pẹ̀rẹ̀ ní sálábí ó kọ́ ni wọ́n náà ń jẹ́ yẹn sálábíyà sálábíyà táwọn wí ó kọ́ ni ṣe yẹba ní sí kódà tó ẹ́gbẹ́ wọn kí ń lò lásìkò ànábì kódà wọn kí ń lò lásìkò àwọn sàhábà wọn kí ń lò lọ́tọ̀ àwọn tàbí ẹ̀rù wọn kí ń lò ẹ̀rọ̀gbà tó bẹ̀rẹ̀ nígbàtí ìfìtìrọ̀ nígbà tó di pé àwọn mùsùlùmí pín yẹlẹyẹlẹ hadith dana bí jí sọ pé àwọn mùsùlùmí ó pín yẹ nígbà tó di pé ìfìtìrọ̀ kò bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ ìgbà ẹni sàlàfíyà dé ìgbà ẹni ká máa lo orúkọ sàlàfíyà sàlàfíyà ìgbà bẹ̀rẹ̀ ni kò bá wọn sàhábà láyé rí anábì ọ̀sọ́ rí ẹ̀tí ọ̀dásán mo sọ pé ibi tẹ́ ti rí o ni hadithu Fatima yìí ìtànàbí yẹn ń sọ òun náà ń gbé àfáfíwà ah, èmi mọ́kọ́ sáájú ẹkú o ọwà bá mi ní so mo sì tó léèyàn dáadáa lẹ́ni mo sì tó lẹ́ni tó gbáwájú ẹ abẹ́ẹ̀kọ́ ni mo jẹ́ èyàn dáadáa fún ọlẹ́ni tó gbáwájú ẹ náà ṣẹ́rí ìjókọ kò sọ èyàn kò sí pé àfáwà wọ́n sàlàyé ń bẹ̀ pé al'ibratu بالحقائق والمعاني لا بال لا بال لا بال لا بالالفاظ والمسميات العبرة بالحقائق والمعاني لا بالالفاظ والمسميات انت فلو انت انت داجو شريعه ń bẹ lórí ẹ̀ o náà ni alhaqaiq kíni pàápàá yín gan kí ni nǹkan tẹ́ jámọ́ kí lẹ gbé dání kí ni nǹkan tẹ́ ń ṣe ní ta fẹ́ wò ní ẹ lábìl alfáwí wal musammaya kéèsì ó kọ tí yẹ sọ́ra yẹn èyẹ́ lè sọ́ra ní jama'atu ahlil kó sì jẹ́ jama'atu ahlil wọ́n ní al'asma'u la tughayyiru min al-haqa'iqi shay'a ó kọ yí kò yíyàn padà ẹ̀ tí ọ̀nà sáàn ó kọ problem nù ṣẹ̀ríà tó bá ti rí pìlẹ̀ fún ìpìlẹ̀ tá dẹ̀ rí fún òun náà ni wípé ṣẹ́rí tí bá gbé dání iṣẹ́ tí bá ń ṣe nínú ẹ̀sìn a lè sọ́ra wa ló kọ pẹ̀lú sẹ́ta agbédání ẹ̀ yàtọ̀ fún gbogbo wa mùsùlùmí ni wá àbí ẹ̀kọ́ ni mùsùlùmí ni wá tó ti bá lè jẹ́ mùsùlùmí a lè máa jẹ́ orúkọ kọ̀ọ̀kan tó yàtọ̀ọ̀tọ̀ nítorí àwọn nǹkan tá agbédání nítorí sẹ́ta agbédání eléyìí báyìí ó ní àwọn aláìmọ̀ká ń fèsì tán sí rọ́jù lé lórí pé

àmá kí lọ bàtọ́nà fi sọ ọ́bẹ̀ nítorí mohimma tagbédání nítorí iṣẹ́ tagbédání àwọn alìmọ̀hajirú nítorí wọ́n ṣe hijira àwọn ansọ́ nítorí wọ́n ṣe gini wọ́n bá wọn lálejò wọ́n ràn wọ́n lọ́wọ́ nítorí ẹ̀nà fi ń jẹ́ mọ̀hajirú náà fi ń jẹ́ ansọ́ wọ́n dẹ̀ dára wọn pẹ̀lú orúkọ yẹn kódà wọ́n yàtọ̀ pẹ̀lú orúkọ yẹn ló fi jẹ́ sí pé níjọ́ tó fẹ́ di wàhálà ibi tí problem wà rí ó gẹ́gẹ́ bí wípé ẹ̀yà tọ̀tọ̀ síra yín tẹ́ wá ń ṣe wà láà tẹ́ ń bára yín sọ rẹ̀ tẹ́ máa yín sọ̀tá lórí orúkọ yẹn ìgbà yẹn wàhálà tó dé níjọ́ táwọn sọ̀hábà bẹ́ ṣe bẹ́ẹ̀ tí sọ̀hábì kan ànsọ́rí kan àti mọ̀hájìrù kan tó di kún ẹjà tí mọ̀hájìrù wá pé àwọn yòókù rẹ̀ tó ní yálẹ̀ mọ̀hájìrì mo pé ẹ̀yin almuhajiru lọ́wọ́ lórí ansọ́rù yíò lórí ansọ́rì yíò ansọ́rí náà ní yàrá ansọ́ ẹ̀yà ayé ansọ́ ẹwà rẹ̀ lọ́wọ́ lórí muhajiru yíò kawakó lọ́wọ́ káyọ̀ ọjọba muhajiru já muhajiru náà ń pa àwọn èèyàn ti ẹ̀nà káwọn jọba wà lọ́wọ́ bẹ́ sẹlẹ̀ ìgbàtánà bí gbọ́ arábi ni àbìdá àwàrí jahiliya ti wà ánàbẹ́ na zurikum da'uha fa innaha muntina anábi ni ìpẹ̀pẹ̀ jahiliya lẹ́ ń pè yí tí mo ti wà láàrin da'uha anábi ni gbogbo àwọn ìpẹ̀pẹ̀ jágbàjàgbà tẹ́ ń pè yẹ pátí o fa innaha muntina torí pé nǹkan tí ó rán ni ó túnmọ̀ sí pé tí ó kọ tó bá ti fẹ́ máa dá wàhálà rẹ̀ láàrin wa wàhálà yẹn lápaná àní kọ̀ndẹ̀mù ó kọ anábí ò kọ̀ndẹ̀mù pé ẹ̀ẹ́ ti wá rí ayé sọ́tọ̀ọ̀tọ̀ àbí èyí gbọ́nà wá rẹ́nì kankan tí ó jẹ́ bẹ̀ẹ̀ mẹ́nu ilónìí ó kọ ti dìdàkudà báyìí ah ẹwà mọ́ pẹ́rẹ́ yẹ́lẹ̀ yẹ̀lẹ̀ nù èyàn lè jó kọ nítorí nǹkan bá gbé dání sàlàfíyà tí a ń jẹ́ yìí sàlàfíyà tá ń ta láàrin ojú ọ̀nà rẹ̀ yìí tí èyàn kan ma jẹ́ sàlàfí tí àwọn tó kọ ma jẹ́ sàlàfí yíò ṣe bí nítorí iṣẹ́ tí èyàn ń ṣe láti gbókọ yẹn kalẹ̀ àbí ó kọ lòun náà bíyàn kan bá ti léyìn ò lè jẹ́gbẹ́ ni sàlàfíyùn ọgbọ̀rọ̀ jẹ́bẹ̀ àwọn ní sàlàfí yíò àgbọ̀rọ̀ jẹ́bẹ̀ àwọn aláàrin ojú ọ̀nà sàlàfíyà àgbọ̀rọ̀ jẹ́bẹ̀ nítorí pé kíni nítorí pé kọlù òun náà ṣe bá ní so ká jí ó kọ kò ń ṣe wàhálà kódà sheikh bombaz rahimahullahu ta'ala nínú majmu fatawa wọn náà ni bàtọ́ bí wọ́n lè lórí pé ìjíyàn lè jókọ ìjókọ sọ ìdẹ́lẹ́gbẹ́ wọn nínú ó kọ̀ sọ ìdẹ́lẹ́gbẹ́ o pé kódà

because àkídà wọn ni àkídà alùsúnnà ni manhajjú wọn ni manhajjú alùsúnnà ni ó kọ wọn yàn sọ wọ́n di ẹlẹ́gbẹ́ tó bá yẹ kó kọ ní ẹbí ń di ẹlẹ́gbẹ́ ni a 73 tánàbí láàpín sí yẹn àdíjà náà yọ ma já sí rọ́ nìyẹn tó ní pípọ́dà ní lọrin lásán tó bá jẹ́ kó kọ ni wọ́n ti gbé bá mọ́lẹ̀ dàbí wọ̀n jù bẹ́ẹ̀ lọ gbogbo Nàìjíríà ńkọ́ gbogbo Sudan ńkọ́ Egypt ńkọ́ Saudi Arabia ńkọ́ gbogbo àgbáyé lápapọ̀ ńkọ́ ẹ̀mẹ́yẹ ó kọ tí ń bẹ ni ládùgbò yí gankọ́ ẹ̀mọ́ yóò kọ́ sí ládùgbò yí kò yí báyìí nìsí ó kọ́kọ́ àkídà lànẹ́bì yóò pín sí 73 sí báyìí nìsí ẹgẹ́ bó yẹ sí pé àwọn ẹgbẹ́ lè pé 500 gbogbo sì wà lábẹ́ umbrella Sufi Qadiriyya kí ni wọ́n Tijaniyya ńkọ́ Ja'fariyya ni gbogbo wọn

tẹbáyì tó mú ṣíà náà zaidiyya ńkọ́ imamiyya ńkọ́ durusi ńkọ́ nusiriyya ńkọ́ ismailiyya ńkọ́ isna shariya ogun wa ṣíà ni wọ́n náà tẹbá tó bọ́ sí níbi khawarij náà ìbàgbéyà ńkọ́ azarikọ ńkọ́ nusiriyya ńkọ́ jabatiyya ńkọ́ gbogbo ọwọ́ dáwọn dá khawarij ni wọ́n wà náà so nítorí àsìkò o ní pé orúkọ yìí nǹkan ló sọ̀rọ̀ ìlẹ́lẹ́gbẹ́ tẹ́rí bí àwọn ẹlẹ́gbẹ́ ṣe bí a ṣe rí àwọn jama 1000 tí wọ́n sì jẹ́ súfí hun wallahi bẹ́ẹ̀ lárí gbogbo jama 1000 gbogbo sì jẹ́ sálàfí náà gbogbo wọ́n jẹ́ onísúfí tó bá jẹ́ sí pé àkídà pa wọ́n pọ̀ ẹ̀ tí ọ̀nà sáàn bó sì rọrùn kárí kárí jà ẹlọ́ka ẹ̀ ti sọ àwọn ṣíà 25 ni wọ́n àwọn kọ̀wárì 22 ni wọ́n àwọn àṣáyìrọ̀ náà lọ bẹ́ẹ̀ jàmíyà náà lọ bẹ́ẹ̀ mẹ̀tẹ́sílà náà lọ bẹ́ẹ̀ ẹ̀tí ọ̀dọ̀ sáwọn ìsì so gbogbo ọ̀nà ọ̀bẹ́là ni wọ́n wà tó rákì ìdà kan lọ́kọ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ náà ló ní súnnà náà ìjókọ̀ ò ṣe kí so eléyìn báyẹn tọ́pìkì jọ mi ni náà ó ní so inshallah ta'ala conclude kálẹ̀bà mọ̀ pé ó kọ sàlàfíyà sàlàfíyà yìí kò sí nǹkankan tó túmọ̀ sí ju àwọn tí ń rí ojú ọ̀nà àwọn sálàfù sọ́ọ̀lì lọ àwọn tí ń rí ojú ọ̀nà àwọn sọ̀hábà nítorí pé wọ́n rí ojú ọ̀nà àwọn sọ̀hábà àwọn sálàfù yẹn nítorí láti pè ní sàlàfíyà àti nísbà wọn sójú ọ̀nà àwọn tí wọ́n rìn àbí ẹ̀kọ́ ni àti àlàyé síwájú tó fi jẹ́ ká lọ ka وتبرئة اتباع منهج السلام من الغلو والفكر المنحرف انت ترى هنا عبد السلام سالم بالرجاء الصحيمي àfáàyí àgbàfáà ní Madina ni wọ́n ìkan nínú àwọn àfáà ní kìsìmò àníkùlíyàtù sharia ní jami'atu islamiyya ní Madina òun náà ni àfáàyí so kùlíyàtù sharia ni wọ́n wà wọ́n wà ní kìsìmò fiqh ní kùlíyàtù ṣẹ̀ríà àwọn ni wọ́n ṣe tíra yìí wọ́n ṣe tíra yìí lórí àwọn àkídà àwọn tí ma ń pè mùsùlùmí ní kèfèrí ọ̀rọ̀ àwọn àbájàbàtà ni wọ́n discuss ibẹ̀ all true tabalawo page 25 nínú tíra yìí wọ́n ni mazhabu salaf huwa al-mazhabu al-haq ojú ọ̀nà àwọn salaf òun ni mazhabu òdodo ojú ọ̀nà àwọn salaf gẹ́gẹ́ inú gada padà mẹ́yànjú o ni pé ṣe ní mazhabu àwọn kan ní wọ́n ní sálà wọ́n ní àwọn ní orúkọ fún àsìkò kan lásán ni pé tí èdè pé bóyá ojú ọ̀nà kan kéré pé orúkọ fún ojú ọ̀nà kan táàrin ni gbogbo àwọn ilébà lápàdà sàlàyé insha Allah ta'ala so sálàfù ní mazhabu táà ní gbọ́rọ̀ mọ́tẹ̀lé wọ́n ní mazhabu sálàfù wà ní mazhabu ṣàtò wọ́n ní ojú ọ̀nà sálàfù ní ojú ọ̀nà dúdó ní page 25 lọ́dín sàlàyé wọ́n ní wà innahu ba'da wujudil firaqi وحصول الافتراق أصبح مجدول السلف منطبقا على من حافظ على سلامة العقيدة والمنهج طبقا لفهم الصحابة والقرون المفضلة ويكون هذا المصطلح السلف مرادفا للأسماء الشرعية الأخرى لأهل السنة والجماعة وأن الدعوة إلى اتباع السلف أو الدعوة السلفية إنما هي دعوة إلى الإسلام الحق وإلى السنة المحضة ودعوة إلى العودة إلى الإسلام كما أنزل, كما أنزل على النبي صلى الله عليه وسلم وتلقاه عنه أصحابه الكرام ولا شك أن هذه الدعوة دعوة حق والانتساب إليها حق وني nígbàtí a rí àwọn firok àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ nígbàtí a rí wọn tí ó di pé àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ sí máa pín yẹ́lẹ̀yẹ́lẹ́ nígbàyẹn ni orúkọ salaf orúkọ ká máa sọ pé salaf salaf lódí tí a ń lò fún gbogbo ẹnikẹ́ni tó bá yẹ pé ó bá dún ní má tó dẹ̀ ń sọ salamatul aqida tó ń sọ pé kádìkídà òun lálàáfíà gbogbo ẹnikẹ́ni tó bá dún ní má tó dẹ̀ ń sọ pé kádìkídà òun lálàáfíà irú ẹ̀ lámà pẹ̀lú salafi so ìgbà ni kódà gbogbo wọn so ìgbà yẹn ló di àwọn tí bá ń rí ojú wọn bá ní manhajì tó lálàáfíà dáadáa tó jẹ́ fún manhajì àwọn wọ́n bá ti sàwọn sọ̀hábà mú àwọn gbọ̀rọ̀ ní tí ó dá wọn yàtọ̀ kúrò níbi àwọn yòókù tó yẹ́ sí pé àwọn náà ń ṣe àfitì ara wọn sínú Islam ìbáyé ló di pé orúkọ sàlàfíyà sàlàfíyà pé ká ní sálàf sálàfí ìbáyé ló di pọ́ bẹ̀rẹ̀ láti lè bá ṣe yàtọ̀ láàrin ẹni tó ẹ́sì pé àkídà rẹ̀ àti manhajú ẹ̀ ó wà níbàmú títàwọn sọ̀hábà àtẹ́ntọ́ ẹ́sì pé òun sí wọn so àwọn tí bá ní ojú ọ̀nà àwọn sọ̀hábà tọ́rin lórí àkídà wọn wọ́n jọ wọ́n àwọn náà ń pè ní kíni o àwọn náà ń pè ní salafiyu wọ́n ní àwọn tó wáyé pé àgbóyé wọn ọba bá àgbóyé àwọn sọ̀hábà mọ́ àti àwọn alkùrúnù mọ̀fàgbọ́là àwọn centuries tánàbí sallallahu alaihi wasallam fún ní ọlá ní báyìí náà àbá àjàbàtà yóò ní sẹ́ntúrì wọn lọ́lọ́lá kìí sàwọn tó wà ń bẹ̀ lọ́lọ́lá aláì èmi ọmọ ibi táàmà àwọn ti rí kéwú burúkú tí máa ń ké tí ẹ̀ sẹ́ntúrì wọn lọ́lá àwọn tó wà ń bẹ̀ lọ́lá ah ẹ̀dàkùn ṣe ìgbàtílẹ̀ ṣúgbà ní kọ́ ní ni àwọn èèyàn tí ń bẹ́nu àsìkò ní máa ń fún àsìkò lọ́lá kéèsà àsìkò ní máa ń dálọ́lá fún ara rẹ̀ nítorí kí lọ́bàá arẹ́bìnrin khairul quruni qarni àwọn tó dáa jù ní sẹ́ntúrì ní kọrùn èmì ànẹ́bì thumma alladhina yalunahum thumma alladhina yalunahum lẹ́yìn náà àwọn tó tẹ̀lé wọn lẹ́yìn náà àwọn tó tẹ̀lé wọn so wọ́n ní kọrùn ànẹ́bì ń sọ pé àsìkò ẹ̀yẹ́ kan lọ́lá ni kìí pa àwọn tó wà lásìkò ẹ̀ lọ́lá à ní ah, ọ̀dá ṣe bó ṣe yí ọmọ nìyẹn fi yíò lẹ̀ ọya hadithu mi khairun nasi <laughs> so àwọn èèyàn ló lóore lásìkò bí thumma alladhina yalunahum thumma alladhina yalunahum àwọn alqurunul mufaddala ni àwọn centuries tó jẹ́ sí pé àwọn èèyàn tó wà nínú ẹ̀ lọ́lájú àwọn centuries yókù lọ nìyẹn tàtẹ̀ lójú ọ̀nà wọn tàtẹ̀ lágbọ́ọ́yẹ wọn ní tàpẹ̀ ní sàlàbíyà nìyẹn wa yakunu hadha al-mustalah wọ́n ní ọ̀rọ̀ yìí káàmà sọ pé sálàbù yìí yóò máa jẹ́ sí pé ó ń túmọ̀ sí ó ní túmọ̀ kankaná mọ̀rọ̀ ó tí ó ma kájọ pé ahìrì súnnà lèyàn ó tí ma kájọ pé pọ̀ ifatul mansura ni ẹ ó tí ma kájọ pé alfurqatul najiya ni ẹ kò yẹ báyìí nìsìn wọ́n ni lè ahìrì súnnà tó jama wọ́n na dáàlata ilẹ̀ ti báyìí sálàm wọ́n ni bákan náà yìí máa pẹ̀pẹ̀ lọ́sójú ọ̀nà kama tẹ̀láwọn sálàm huwa dáàwà ta salafiyya àbí kásọ pé yìí máa ṣe yìí ṣe dáàwà salafiyya innama hiya dáàwà tún ilẹ̀ islam wọ́n náà kama pẹ̀pẹ̀ lọ sínú islam wà ilẹ̀ súnnàtí mahdọ̀ kádẹ̀ ma kìkìlọ sínú súnnà tó clear tí ó ní ìdàrú nínú bákanáà o ní ká pèyàn lọ sí ká padà sínú Islam gẹ́gẹ́ bí ọwọ́ ọba alẹ́kẹ́ láti fi rán nábi sallallahu alaihi wasallam ẹyẹ bá wọn sàhábà sí gbà látọ̀rọ̀ nábi sallallahu alaihi wasallam wọ́n ní kàwá sí iye méjì nígbèrú dáwà yìí onídáwà òdodo ìmá fírẹ́ni kìsílẹ̀ dẹ̀ ní òdodo náà ni nígbà tó bá jẹ́ pé dáwà dáwà òdodo ni yìí máa ń fi rẹ́ni títí rẹ̀ náà tó bá jẹ́ pé lóòtọ́ lọ ń tẹ̀lé o tó sì ní ojú ọ̀nà yẹn ìfi ti òdodo nìyẹn náà kò sínú kò sá burú ní kéèyàn fi rẹ̀ títí ní tọ́dá so tó bá jẹ́ yẹ́ sí pé ó kọ́ tọ́ so ala hal so eléyìn jẹ́ kó yíwa wípé ọ̀rọ̀ ká máa sọ pé sálà sálà àti sàlàfíyà sàlàfíyà ìgbàwó ló ṣẹlẹ̀ ìgbàwó ló bẹ̀rẹ̀ nígbà tó di pé àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ sí máa ya torí pé àwọn ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ jẹgbẹ́ nínú Islam torí pé ń kálukú ya yẹ́lẹ̀yẹ́lẹ́ ìgbà yẹn ó ní àhájá pẹ̀pẹ̀ fún pé ìyẹn ní pẹ̀pẹ̀ kátà pẹ̀pẹ̀ fún pé àwọn tí bá ń rí ojú ọ̀nà tó lálàáfíà tó wà lórí àkídà tó lálàáfíà tó wà lórí pẹ̀pẹ̀ òdodo kí wọ́n ní orúkọ tí ó gbé wọn yàtọ̀ sáwọn tó yẹ́ sí pé wọ́n rí ojú ọ̀nà tó yapa orúkọ wọn ló gbé wọn yàtọ̀ àwọn tán pè ní sàlàfíyà àwọn tí yóò rojú ọ̀nà sàlàfíyà ó lẹ́n tó bá yẹ pé àyà Kùránì tó bá fẹ́ tú báyìí hadith Ànábì tó bá fẹ́ tú báyìí ọ̀rọ̀ tó bá fẹ́ mú nínú ẹ̀sìn yóò jọ tàwọn sọ̀hábà kéde pé yóò mọ̀ náà fẹ́ máa dá ẹ̀rí mú fúra àwọn straight straight nínú Qur'an àti súnnà ó sọnù straight nítorí wí nìyẹn sẹ́ because kò ń so ní súnnà kò lè yé wallahi kò so ní súnnà ni so dáwà sàlàfíyà yìí kò yé síbi kankan dáwà tó yé wọn dáwà tó tẹ̀kfìríyà òun ló yé so yíba nísìn dáti sọ àtúnjẹ́ sí pé táàbá ti ń sọ̀rọ̀ ńlá wọ́n ma sọ̀rọ̀ lálà so yíba nísìn so kọ́nà wa kó sànú wa so salafiya salafiya ní tó túbọ̀ sí ní pé ká máa tẹ̀lé ojú ọ̀nà àwọn sọ̀hábà ridwanullahi alaihim kákìdá wa kó papọ̀ mọ́ ti wọn kágbọ́yé wa kó papọ̀ mọ́ ti wọn kí manhaj wa kó papọ̀ mọ́ ti wọn kí ìbáadà wa kó jọ ti wọn kí akhlaq wa kó jọ ti wọn so ẹbá ní sí so ilé báyìí o ní nǹkan tí a rí sàlàyé lónìí inshallah ta'ala tó bá tún di ìgbà míì a máa tẹ̀síwájú lórí ibi tí a ti bẹ̀rẹ̀ yìí àtàbá fẹ́ tẹ̀síwájú tíra yìí ńlá gbéyẹ̀wò gbogbo tí àwọn àrújú táwọn yẹn ń sọ pátápátá nípa sàlàfíà eléyìí táwọn tilẹ̀ yí ń sọ àwọn onírújú lẹ̀yí àwọn oníbídà lẹ̀ yí ń sọ àtàwọn tilẹ̀ lábáwá àtàwọn tó ń pera wọn ní sàlàfí tí wọ́n dẹ̀ tí wọ́n dẹ̀ sínú sàlàfíà rárá so ibá ní sí gbogbo tí wọ́n ń sọ tọ́fí ń ba sàlàfíà jẹ́ gbogbo ẹ̀nà yọjú sílì eléyìí wọ́n pè ní taqibatun ala kitabi sàlàfíyati laysat madhhaban ẹni tó ti àwọn ló ṣe tíra yìí so wọ́n fi rọ́jú àtíra katápè ní asàlàfíyàtù laysat mazhaban ẹni tó ṣe tíra yẹn asàlàfíyàtù laysat mazhaban ẹni tó ṣe tíra yẹn onákẹni Muhammad Sa'id Ramadan al-Buti ó ní ẹni tó ṣe tíra yẹn ó sọ àwọn ọ̀rọ̀ tí ó kù díẹ̀ káàtó nípa sàlàfíyà tó ṣe wá fún lẹ́rí wọ́n fún lẹ́sì gbogbo àwọn rujud àtàwọn àlàyé tí a bùkátà tí ó ń fa ìrújú nípa sàlàfíyà náà ti yanjú sílẹ̀ inshallah ilé láàmà padà gbéyàwó sábẹ́lọ́wọ́ bá lékẹ́lá kí ọlọ́mà kí ó bà ní ìbádà fẹ́ni kọ̀kawa أقول ما تسمعون أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك next week. Inshallah. Inshallah. Kasi kile, kasi kile. Kasi kile na. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد أتوقع fún Allah subhanahu wa ta'ala tó bá gáàdì àwọn olùmọ̀wá láti bá àbọ̀ nípa tó ń jẹ́ àkọ́lùkọ̀tù sàlàfíà pàápàá sàlàfíà gẹ́gẹ́ bí sọ ní ìbẹ̀rẹ̀ títẹ́ tọ́pù yìí tọ́pù kan tó fẹnu gan tí ò rọrùn kí ẹ mú láàrin wákàtí kan àti wákàtí méjì tábàtúmọ̀ pàápàá ń ṣe àràsàlàfíà tí ó kó sínú láàbàdà ṣe àlàyé pàápàá jùlọ àwọn ọmọ ìyá tó ń tún ètò yìí kalẹ̀ wọ́n ronú pé àwa ṣẹ̀bá àwa ni àwùjọ àdúgbò yìí àwọn ìlànà ìpamọ́ sàlàfíà ṣùgbọ́n àwọn sọ bí ìmọ̀ṣítọ́ tó ṣe pọ̀ bẹ́ẹ̀ ni àti ṣe àwọn àṣejù náà bákan náà tó bá kó àwọn àtẹ́lẹ́pọ̀ sàlàfíà tó kí ni pàápàá sàlàfíà ìgbà tó ń tọ́ ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu ìfáà orí àwọn afárá ti pé àpá yìí rẹ̀sálàtà yìí kò ṣe é sàlàfíà insha Allah ilé ìdí àwọn ẹ̀jìnìyà náà yìí ní láì tààlà ní ọjọ́ mẹ́jọ àwọn ṣe é kò wá náà wá sípa kò sí òkun láì tààlà àwọn òkúta bá ń kó ní lẹ́sì ó tún máa láti gbàgbé tó insha Allah ní ọjọ́ mẹ́jọ ní ìgbà yìí ní insha Allah àwọn ọmọ ìyá kí Allah subhanahu wa ta'ala kó bá ṣe náà fún àwọn olùmọ̀ wa tó bá ti àlàyé pàápàá jùlọ àsàlàfíà yìí jẹ́ gbogbo àtúmọ̀ra tó bẹ́ẹ̀ ni ìsàlàfin sálábí ní ini ní ini si yẹn ó tó tọ́ àgbogbo tí a wá gbọ́ yìí àtàwọn sùpáàlì ọ̀tàlà tí ó ṣe náà fún wa náà nínú nǹkan tí ini ti gbọ́ báyìí nìsín wọ́n kà fún wa nínú àwọn àfúláàpọ̀ àwọn sálábí sálábí àwọn òmìnira kùlù ní sí inṣàlá nítorí àwọn ọmọ ìyá méjì sí àbíọyọ kánà ni wọ́n ń gbìyànjú láti máa mú ìtòyí wa tó ní adẹ̀kọ́ lọ́dọ̀ àwọn àrùn tí wọ́n sábà ń fẹ́ òun náà ni pé àwọn sálàfù jẹ́ ní tí wọ́n máa ń ná àwọn àwọn àwọn ọmọ ìyá báyìí nìkú sáájú bí sẹ́bí ìyá fún àwọn ọmọ ìyá tó ń gbìyànjú bóyá wà sáájọ́ yìí àmúlò àbí àkàwájọ́ èròjì wọ́n tù láfẹ́tọ́ àbí afẹ́tọ́ gbìyànjú inṣàlá àwọn olùgbà yìí náà ń sẹ́yìn lọ́kọ́ tó kópa àgbà eléyìí. nígbà tí eléyìí lọ bákan náà ibi láì sáàlà ọjọ́ mẹ́jọ àwọn fúnmáyọ̀ dáàlà á bẹ̀ kí ó ṣe náà fún wa wọ́n bá wọnú jíjogíjo kí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ gan nígbà tó ń ṣẹlẹ̀ níyà nìkan ní outside Nigeria tá a bá máa wọ íńtánẹ́ẹ̀tì gan pápá jọ ti US láì pé àwọn náà ní iṣu tó kọ pé à ah, sàlàbíyà yìí ṣé kìnìún kan sálábí mi ṣé kìnìún kan kìí ṣe sálábí tó kìíní ìtura fẹ́ dá ara rẹ̀ kí gbogbo wa ká mọ̀ pàápàá ìlú àwọn tàbí àwùjọ ìgbà yìí ká lè fi mọ̀ bóun ni ti kìíní ìdí ẹ̀sìn gan. náà láì ní ká àsìkò ògùn iṣẹ́ ọ̀la ọlọ́ sáré ọ̀dà àlà kó bá san àwọn olùmọ̀ra kó bá san ní ẹ̀sán olórí. àwọn ìbéèrè tí a bá ní kó tàbá lè dá dáhùn iṣẹ́ ọ̀la tó bá di ọjọ́ mẹ́jọ ìdùn láì dáhàlà á máa nínú àwọn ìbéèrè tí wà níbí báyìí alákọ̀ọ́kọ́ sí èmi ni orúkọ ìdìbò náà fún wa gbàtí ẹ̀ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa ẹ mú fatuwa sheikh abdulaziz zimbabwe wípé wọ́n ní à ìyẹn lè máa jẹ́ orúkọ bẹ́ẹ̀ ni bọ́ẹ̀sítà tí a wà ní sùúrù polytechnic àìkan nínú àwọn ọ̀wárí wọ̀nyí ó wá àjọ̀tún ní fatuwa yìí tó ó kà nǹkan tó ń sọ ni pé owó kan ti rárá ṣéèkù mẹ́rin wa ẹlẹ́sìn ní ṣéèkù tó rọ̀jà àwọn ilé olùfẹ́ mú méjèèjì ó ní ṣéèkù tó rọ̀jà bó lè jẹ́ pé títí ìwé tá a sọ yìí ọlọ́run kẹta padà yìí máa sọ bí ẹni tó ló ń wá. wọ́n tó ṣe débẹ̀ ni pẹ̀lú tẹ́ẹ̀ka yìí ṣé ṣé ìfúnfi wọ̀ jẹ́ àlọ́ pátápátá tó ṣe yìí àti ọ̀rọ̀ tó ń sọ yẹn ọ̀rọ̀ tí kò lẹ́rìn tọ́jú máa ṣàlàyé ní sókè díẹ̀. náà ọ̀rọ̀ pé ọ̀rọ̀ tí ṣéèkì sọ yìí ọ̀rọ̀ tí ò lẹ́rìn ni so ọ̀rọ̀ yẹn ju ẹnu tí ó sọ̀rọ̀ yẹn lọ so torí pé Ah, àwọn aláìmọ̀kan ní wọ́n máa ń sa ìlẹ́kọ̀ọ́ sáwọn àfàbáyì so kò rẹ̀ sẹ́nìkan tí ó mẹ́yí àwọn olùmọ̀ ju ẹni tí bá rìn lójú ọ̀nà ẹ̀kọ́ lọ so bẹ́ẹ̀ ni báyìí so ó ẹ̀kọ́ jìnà sí gan lójú kọ́ máa sọ̀rọ̀ tí sọ yẹn oníṣẹ́ kọ̀ lẹ́rì so bá ní sí so ẹ̀rí kí wá lẹ́rí ti ẹ̀ tó fi léèyàn gbọ́dọ̀ jókọ́ àbá rẹ̀ gan àbá rẹ̀ níbi báyìí wọ́n tọ́ lọ́rùn òun náà padà sọ wípé yẹn lè jókọ ẹ̀jí nígbàtí àwọn sí pé ah, a rí pósítà na náà lẹ́kọ̀ọ́ a rí tí wọ́n kọ́ pé

orílẹ̀ nìsìn àti ráyè fún tí ó ti máa gbèsì orílẹ̀ nìsìn so yóò gbèsì ẹ̀ dáadáa orílẹ̀ nìsìn kò lè gbèsì mọ́ báyìí àti kó mọ̀ gbèsì láti jẹ́ ìkòréjì fọ̀mọ́ so orílẹ̀ nìsìn àti ẹ̀fẹ́ kó so ibi tó ti ẹ̀rí rẹ̀ tó fi léyìn olè jókọ àti ẹ̀fẹ́ gbọ́n wọn náà sàlàyé kò orílẹ̀ nìsìn mẹ́rin wá jẹ́ níbi tí ṣe bá so ọ̀rọ̀ jákújákú ní kò sí nǹkan tó jọ bẹ́ gbogbo àwọn so kọ́nà kó sànà Ah, oníbèrè yìí ó lè pé ọlọ́pàá bá san olùmọ̀ ní ẹ̀sán lórí oníbẹ̀rẹ̀ àkọ́yíkọ̀ tó wà níbi mọ̀ọ́dúnrún tí a pè síta yìí àti àkókò tí a máa ń lò fún tí a bá bímọ ilé ṣe ìkàkà náà ní méjèèjì. náà wọ́n ní àkíkọ̀ tó wà ní báyìí àti àkíkọ̀ wọ́n ní ṣe ìkàkà náà ní méjèèjì ìkàkà náà kọ́ méjèèjì yàtọ̀tọ̀ síra wọn ọ̀kan wá فلوحاء فلوحاء المهملة هنا حقيقة حقيقة وكوا بالعين المهملة مكنا عين عقيقة ثم يجي يجي يجي تصير عقيقة حقيقة حقيقة سو ويجي حرب كان لوزي يجي يجي يجي هنا نحاء عين سو حقيقة إليه تنصي هنا واقع الأمر bí nǹkan ṣe rí gan bẹ̀tẹ̀ àkíkọ̀ ti tọ̀hún yẹn òun náà ni ẹran tí a máa ń pa fún ọmọ lọ́jọ́ kejejọ́ tàbá bí àkíkọ̀ ẹran tá ń pa ní jẹ́bẹ̀ àwọn àfáà mi ní orí fífà